Kan outro Akọrin ọba o. Yeah Tell me baby. Ẹ̀rọ ayé ẹ̀rọ ayé ayé tó tó Oh, wàrà ah, ọmọ aráyé. Ẹ̀rọ ayé ẹ̀rọ ayé ayé tó tó ọ̀ká ọmọ aráyé ẹni ta ní kó kíni lẹ́yìn o àwọn yẹn fẹ̀gún sọ́wọ́ ẹni ta ní kó fẹ́ ní lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé o má ṣe gbọ́kànlé o má ṣe gbára lé o ìyún ṣe gbọ́kànlé ò máa ráyè oríṣiríṣi ló ṣẹlẹ̀ ọlọ́run ló lè dá ẹ̀dá yọ inú ẹ̀dá dìbò kó tó lọ. ǹjẹ́ lórí ọjọ́ mi jàre ọ̀rẹ́ mi ò lọ jàre. inú ayé nípa rẹ̀ ló ṣe é tó ń sọ. nípa rẹ̀ ló ṣe é tó ń sọ. ìwà ayé oríṣiríṣi ló ṣẹlẹ̀ ayé ẹ lọ sáré yìí. ta mo fẹ́ wí fún ọ ta mo fẹ́ rò èmi fún ọ ọ̀rọ̀ yìí ti tòmí ẹ̀kú o ìyẹn ti dààmú mọ́ra o dààmú mọ́ra o tó bá jẹ́ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n kò ṣe é ṣí o kò ṣeé ṣí bì í ọ̀pọ̀ ah. alágbádá kùdé. ìgbọ́lẹ̀ tí ń bọ̀ fáyìí. ilé mò ń lọ. ìgbọ́lẹ̀ wa ti ń bọ̀ nù. mo jáde lọ ra nǹkan ni. ẹ jẹ́ ìwọ̀n yín lọ́wọ́ débi tẹ́ ń lọ. o ṣe mo dúpẹ́ ìwọ náà dàgbà o o ṣeun o ah, mm, o ṣeun ọ làlùbáríkà o. Mm. ọ̀rẹ́ mi ó ṣáà ti yẹ bẹ́ẹ̀. ṣòro àwọn ní ga yẹn tí n bá dọ́dọ̀ wọ́n máa rò pé ó ti ga sápò mi ni mi ò gbọ́dọ̀ lo chain lọ. Ah, torí ẹ̀ mo fẹ́ bọ̀ fún ẹ. ayé mi dọ̀wọ́ ẹ o. Ah, ah, kò sí wàhálà náà. má jòjú mi ò jọ́ torí ọlọ́run. ìbára ẹ ti dé lọ́la màá gbà lọ́wọ́ ẹ màá sà ẹ. ní òun ẹ máa dúró de yín ò ṣe iṣu yín ò ṣe iṣu ẹ wàá ṣeré má pẹ́ ṣùgbọ́. ẹ ọdẹ òponu ó ní kí n bá òun kó dání kóun lọ kóun dé wèrè ṣó ti dénà bó tiẹ̀ ṣe wà yẹn ó ń lọ kú dànù ni tó bá ti yà rọra kú eléyìí tó kó fún mi yìí náà n bá kó dọ́dọ̀ àwọn àbòkí màá rówó gidi gbà ń bẹ̀ àti kuban. kí ló ṣẹlẹ̀. ó jèrè jọjá máa pe ọmọkùnrin ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ó ti lu èròkèrò pẹ̀lú rẹ̀ ó ní lọ́la bọ́ọ̀kùnrin ṣe lọ ó ní yóò kú. Ah, báwo lè ń ṣe mọ̀. Ah kú ọmọ yìí ẹ etí inú lè jo tèmi ń lò ó. kí ló ń jẹ́ ti inú. ọ̀kadì sọ ẹrù orí rẹ kalẹ̀. àti pé gan pàápàá irú ìyàwó ẹ ọmọ tó máa ń rèdì kiri tó máa ń ṣàkọ yẹn màyà tún kì náà mọ́lẹ̀ màyà tún máa bá sùn ni gbogbo ẹ bá di tẹ wo bó ṣe ń lọ yẹn o ò ní dé o o ò ní dé. ìwé o gbogbo eléyìí wò yìí. kí ni mo ṣe. kí ni mo ṣe. sórí nǹkan kí ni tó wá tí ì gbọ́ kí ni tó tí ì rí tó fi wá sádúró tó ṣe. ó fẹ́ pọ̀ rẹ̀ ni. ṣé lílù tó wá lù tẹ̀ kíra yín sọ wá ràn kankan. ah ti tóbi rẹ̀ wọ ọlọ́run ọba tí ọ̀la fi wé ọba tí ò láfijọ ọba tí ò ṣe é fìjà lọ ọba dáadáa ọba takuntakun ìdílé o tí wọn fi fẹ̀yìn ọmọ sí i lágbára tó ga mọ́ o wàá wo tó ìwà tó wù mẹ́wọ̀n ṣé wà tó wù ìsọdá nísìn sótó nǹkan sí ni àbọ̀ bàjẹ́ tọ́lọ́ bá dàbí ìrìnyàn ni ló ti báyé jẹ́. kò sí ọkọ mi mo dúpẹ́ ìwọ náà dàgbà mo ti fẹ́ dé ibi tí mò ń lọ. irọ́ ẹ máa lo ewédé máa gbèdé bẹ́ẹ̀ mo yìí lè gbèdé bẹ́ẹ̀. máa lo ẹnu iṣẹ́ tiẹ̀ bí o dé èyí tó gẹ́. mi máa ṣe bẹ́ẹ̀ o dé má bínú mi mo ní ṣe bẹ́ẹ̀ mo ẹ jẹ́ n bá yín gbèdé bẹ́ẹ̀. bíbí iṣẹ́ tiẹ̀ lọ wà. ẹ má wẹ má wẹ ẹfẹ mi lẹ ẹ jẹ́ n bá yín gbèdé bí dẹ́ ń gbé lọ. ó ti dáa báwọn ó ti dáa báwọn ó ti dáa ibi tí mò ń lọ jìnnà ohun tí mo kàn lè bí ọ léèrè ni pé kí ni tó fẹ́ gan tó wọ̀ kí n ṣe fún ọ torí oore tó ṣe fún mi ibi ibi iṣẹ́ rẹ ló ti kú ò tó fi wá gba ìròrí mi tó fi bá ń gbé dé tó bá fẹ́ ni kó sọ fún mi. nǹkan tí mo fẹ́ ah, mi ò fẹ́ nǹkan kan nǹkan tí mo lè sọ pé mo fẹ́ ojú bí mo ṣe mọ inú àwọn èèyàn nǹkan tí mo rárá gbọ́ yìí bí mo ṣe gbọ́ kí n máa mọ inú àwọn èèyàn kí n máa mọ èrò burúkú tó bá ní sọ́kàn sọmọlàkejì kí n máa mọ káàkiri káàkiri nǹkan tí mo fẹ́ nìyẹn. ṣe é gbọ́ tó o bá wá mọ̀ lọ́ọ̀bà máa kẹ gbogbo wọn mọ́lẹ̀ lọ́ọ̀ máa yanjú wọn lọ́ọ̀bà máa kẹ mọ́lẹ̀ lọ́ọ̀ máa yanjú wọn. mo ní mo ní ní n ó ṣe fún ọ ṣùgbọ́n ọjọ́ kíjọ́ tó o bá ti sọ jáde fún ẹ̀dá alààyè kan àbí tó o fi ṣèwàwù ah! nǹkan bá dé eléwu oṣù mi wà náà dé yàwèrè jàjà gidi tí wọn lè ṣàtúnṣe sọmọ kí kò ṣeé fún ọ. bẹ́ẹ̀ ni. Eh, eh, ego ego kò sí wàhálà kò mí mí ní sọ fún yàn mo dẹ̀ ní fi wà wù mo ò ní jẹ́ kẹ́ da kọ́kọ́ mọ nǹkan tí mo gbọ́ mo dẹ̀ ní jẹ́ kọ́ mọ nǹkan tí mo gbọ́. kódà kọ́ bá rí bẹ́ẹ̀ dáwọ́ rẹ méjèèjì délẹ̀. Sindara orí mi kàn ló ṣe wà látẹ̀kùn ó ti tó ṣe tán ṣùgbọ́n pa máa late fún interview yẹn náà. a lè pẹ́ ó ṣàmọ̀ pé àwa méjèèjì náà ni wọ́n shortlist fún iṣẹ́ yẹn a dẹ̀ ti lọ ń ṣe interview tẹ́lẹ̀ so ní sùúrù àwa náà ló máa mú a. ẹyin tó bá máa mú wa náà ó yẹ ká ti tètè ṣètò ó yẹ ká ti kúrò nílé látẹ̀kàn ẹ̀wọ́n náà wo time ṣé o check time lọ́wọ́ ẹ̀ ni makeup makeup makeup mi ti ti gbogbo nǹkan tẹ́ nìkan náà ló máa ń ṣe kinní ẹ látẹ̀kọ́ makeup ah ó ga o ṣé mi náà ṣe makeup ni ní sùúrù wo i can't wait kọ́lọ́run bá kó jọ kó jẹ́ kó fún wa níṣẹ́ yẹn. ṣé o mọ̀ pé a ti bọ́ sínú owó nìyẹn. Ah, oh a ní wọ́n bá tó bá ṣe mú àméjèèjì kó mú kan náà àméjèèjì ṣọwọ́n pé tí wọ́n bá wà òkè èmi náà wà wà òkè. ní tó bá ṣàkàn ó kàn mí tí wọ́n bá ti wà nù gbádùn wá ṣàrántí mi. so ní sùúrù farabalẹ̀. mi ọ̀rẹ́ mi mo ti farabalẹ̀ wọn náà èdè ìṣẹ̀kan tí wọ́n àṣẹ ká ètè máa lọ wọn náà wo time time ti lọ. ọ̀rẹ́ mi i can't wait one more down. mo ti ṣe tán mo ti ṣe tán. oya oya oya ṣe ti ṣe tán báyìí. akọrin ọba o. Shindara hmm? cab tó ọ̀dà látẹ̀kọ́ ó yẹ kó ti dé náà. ó máa tó dé ó máa tó dé. látẹ̀kọ́ time ti lọ wẹ́ òun pa mí níbi báyìí nísìn tí òun pa ẹnu. a tó dé ah, gbogbo nǹkan ló fi máa ń kánjú àwọn ah, fi ṣe ẹni ò fẹ́ dúró sínú òrùn pẹ̀lẹ́ ọmọ pupa káàbù máa tó dé. kó ah, ṣàyè tètè látẹ̀kọ́ ẹ́ a ti pẹ́ jù mí báyìí náà a ti pẹ́ o ọ̀dẹ̀ èmi tí mo ti họ́dà fún àwọn ayakìlà kí wọ́n wá pa ẹ́ sínsìn kí wọ́n wá palẹ̀ mọ́ ṣe bó rí òrùn ló ń kọ̀ǹplẹ̀ ìgbà tó bá róhùn mọ́ títí láéláé ṣé o ah, káwọn ilé náà tiẹ̀ tètè dé káwọn apalẹ̀ wèrè mú. ẹnu ẹnu kí ló ṣe fún ẹ kò dáa ṣe mọ́ yẹ ẹ ni kílódé kò kú sí kò dáná ọ̀hún kílódé kò dáná ọ̀hún kílódé táwọn èèyàn rí báyìí ṣé lẹ́yìn ah. ilé ni ọ̀dọ̀ ah, ẹni kò pa kílódé kò pa fún kílódé ṣé mo rí ẹ̀ ni ṣé kò sọ̀rọ̀ ẹ̀ mọ́ ni ah, kò dáa òòdà ìṣèjì ẹ̀ ṣèjì ẹ̀ kò dáa má jẹ́ kó ti gbé lọ́nà òòdà ìjọ́nà ọ̀hún kò dáná ọ̀hún ẹ̀ kò dáa kò dáa ilé ayé ìṣẹ̀lẹ̀ alẹ́ báyìí torí ọlọ́wù kí ló dé ayé ilé báyìí náà àwọn èèyàn á kí ló dé àwọn èèyàn báyìí kí ló dé àwọn èèyàn ṣe eré báyìí ọlọ́wù. ọkù fóònù mi ò ríngì. àǹtí kò ríngì. kò ríngì. kí fóònù yín ríngì. Ah, kò kò ríngì. kò dáa. Ah, ah, kò dáa ẹ̀gbọ́n mẹ́fún sọ pé kò dáa kó máa pa ẹ ti jagbèrè ẹhẹn kábùmọ̀ ti dé ok oya oya oya ẹ ṣílẹ̀kùn fún mi ẹ ṣílẹ̀kùn ẹ bá mi ṣílẹ̀kùn ẹ gbé mi dání ẹni kó máa ṣílẹ̀kùn ẹ gbé mi kọ́kọ́ dúró kó gbé mi ẹni kó gbé mi ẹni kó gbé mi ẹni kó gbé mi orí burúkú ni yín yẹn fẹ́ ṣe orí burúkú tí yẹn yóò ní dà olóṣì olóṣì kò ní dà fún yín orí burúkú wẹ́rẹ́. ìka wà láwọn èèyàn torí ọlọ́run ọmọ tuntun gbélé ìlú ọ̀nà kí ni mo kóra mi sí báyìí ọlọ́run ṣé ah, ayé mi ti bàjẹ́ báyìí à ah. ṣé mo wá wá kí ni mo kóra mi sí nítorí ọlọ́run àìwọ̀ ah, ọmọdé mo ṣe fún àyà oh, nínú ayé nínú ayé. Ọlátúnjí ṣé wọn nìkan náà ló fẹ́ dá lọ síbi tó ń lọ yìí ni. mami ọbẹ̀ yìí ti ń bọ́ ọba kan lára mi o kí ló dé yóò tó pé mo lọ́bì kan sí mo gbọ́dọ̀ lọ pe àwọn onílù àbáwọn olórin kan máa tẹ̀lé mi lọ́bẹ̀ ni èmi nìkan náà mo dá lọ. èmi náà tí mò ń béèrè ẹ ó nídìí tí mo fi ń béèrè torí mi ò fẹ́ wàhálà fẹ́ mi nìyẹn mi ì fẹ́ kó débi tó ń lọ yìí kó lọ́ọ́ máa hùwà ọmọ jàgídíjàgan àbí kó máa hùwà ọmọ burúkú ń tó bá débẹ̀ kó ṣe jẹ́jẹ́ ni o kó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé o kó dẹ̀ mọ ohun tó ń ṣe tó bá dán ẹ̀rù ló ń bà mí o ló ń jẹ́ kí n máa wí bẹ́ẹ̀ o. mami ṣé ẹ ti gbọ́ pé mo jà yìí ni àbí bọ́lá tí mo ti ń ṣe jàgídíjàgan àti mi ìgbà èmi nìkan mò ń dá lọ mo ní fa wàhálà mo ti gbọ́. kò burú ṣáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ tó bá dán ó dàbọ̀. tó bá jẹ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ̀ ò ẹ̀rọ ayé ayé tó tó àkàwàrà ọmọ aráyé ẹ̀rọ ayé ẹ pẹ̀lẹ́ ọ ṣe dáadáa ni ẹ pẹ̀lẹ́. lábẹ́ ọkọ àfẹ́sọ́nà tí mo sọ. Hmm. ẹlẹ kí lorúkọ ti yín o. èkó lorúkọ ọmọ sọsọ bíi ewu ọmọ olórí tí ó sọ lórí èmi nìkan ni mo ní english name èmi ló máa ń pè ní lagos èmi náà ni mo tún ní alias máa ń pè mí láìlàndà èmi nìkan ló máa ń pè tó máa ṣe pé aláwa kíbá aláwa kíbá orúkọ mi ló kù tó máa ń pè èkó òdùmọ̀ta èkó òdùmọ̀ta. ẹ má bínú èkó wo gangan nìyẹn. jáde ah, <laughs> wọn láì pé tẹyin bá ń jáde ẹ máa ń wáìnà ọ̀pọ̀ ni ọkọ̀ wáyé ẹ̀ máa ń wá ẹ̀dá ẹ̀ máa ń gbọ́ ọ̀hún táwọn èèyàn sọ àwọn agbọ́dọ̀ máa pariwo èkó èkó èkó èkó èkó èkó ẹyọkan náà ló wà nàìjíríà gangan. ọ̀dà ẹ káàbọ̀ sórí ilé yìí èmi ni mo ní kì í ṣe pé mo rẹ́ǹtì ẹ máa ṣe bó ṣe wọ̀n ilé nílé ẹ. Ah, mo láìkí ẹ gan. Hmm. hmm irú ọmọ burúkú wo lọmọ ìmúwá bá mi ń lé ọmọ má ṣàǹfààní yìí ṣé èèyàn lè fi irú ọkùnrin eléyìí tó ń sọ̀rọ̀ báyìí yangàn láàrin ẹbí tèmi àbí láàrin àwọn ọ̀rẹ́ mi wípé ọkọ ọmọ tèmi lélẹ̀ àwítán lóhun èkó hmm. èkó kọ́ ìbàdàn ni ṣé eléyìí gan lè wúlò láàrin ẹbí tiẹ̀ àbí láàrin ẹbí tiwa ẹ àṣà ẹṣà inú mi dùn gan Ọlọ́run mo mọ̀ pé gbàdé iná wà ní kékeré bíi tiwa báyìí máa gbáfẹ́ gan gan àwọn máa ṣe fàájì gan náà ẹgbẹ́ ẹ máa bọ àyìndé ẹ mọ̀ pé àyìndé ọmọrin kọ̀ọ̀kan ẹ máa gbá àyìndé dáadáa. wàṣà ìdí. ẹ fọ́sì máa yegun. ìjẹ̀bú ni ìjẹ̀bú ni mí. Ah! àwọn àyìnkọrin gan-an máa ah! yegun gbogbogbò wọ́n ń kọrin gan-an àwọn ọlọ́kọ̀wé kan tán ẹni robi sí mi ò ní jèrè o ọmọ kò ní jèrè kúrò nílẹ̀ yìí báyìí bára ni ó bá ta ẹ̀wúyẹ́ ẹ̀ ni ó máa wọ̀ yóò máa ṣẹ̀rú ẹ̀gbẹ́ kiri ni tó bá papò méjìlá ṣòwò kò ní jèrè kúrò nílẹ̀ yìí o. èkó àbí kí ni wọ́n ti ń pè ẹ́ mo gbọ́ Yorùbá ó dẹ̀ yé mi Ìjẹ̀bú ni mí o Ìkẹ́nẹ́ ni wọ́n bí mi sí. Si èmi ló ń kọrin òwe bú níbí. omi ẹ̀yin kọ́ omi kọ́ àyíndé azun ẹ̀mí gbọ́ iná máa ti àwọn kan bẹ́ẹ̀ ti máa ṣe dáadáa kékeré ẹ̀mí àyíndé ni mò ń kọ. ẹ lẹ́ni robi sí ẹ wo bí tó o bá dìde kúrò ní ilé mi sí kó jáde. Ah, ẹ̀yin kọ́ ni mo ń bá wí. màá pe sójà tàbí kí n pe àwọn àmọ̀tẹ́kùn kan wá gbé ẹ kò bí. ẹ má bínú sáà ẹ má bínú. èmi kò lò ń bá wí idiot. eléyìí kọrin òun pé mi èmi mò ń rọbí sí ẹ o fẹ́ tọ́ ọmọ tèmi o wá ń kọrin fún mi idiot. ẹ wá ná ṣọ́mọ yìí mọ inú mi ni àgbo mọ nǹkan tí mò ń rò ló wá ń kọrin òwe fún mi bẹ́ẹ̀ yẹn orin yẹn tọ́ọ̀ṣì mi o kọ́lọ́n kó ṣàánú wa pẹ̀lú ọjà tá à ń ta lásìkò yìí ni kò sí ọjà bó ti lè wù kó mọ bàbá ṣe oúnjẹ kalẹ̀ báyìí a máa fi yòókù tọrọ ńgbà tá a bá máa palẹ̀ mọ́ lálẹ́ ni oh. èmi ò tí ìlú ìwà dà báyìí o. ṣé ń tẹ́yìn sọnù mọ́. èmi mọ̀ ti gbọ̀n èmi ò mọ alájà púpọ̀ sórí igbá mọ̀ eh. bí n bá ra gàárì bóyá bóyá ogún eh, kóńgò mo rà ni o bí ọgbọ̀n ni o bí n bá ra ráìsì wọn bá ń ti bá tà owó mi yín mọ̀ fi yí mọ́ra wọn ni èmi alájà púpọ̀ mọ̀ yín lè jẹun dá mi ń gbèsè. Ah, ah, ah. àbúrò iye tó ti ẹ̀ gbé lẹ́wà ni Uh, gọbọ ẹni. ẹ wà lẹ́ ń sọ. àti rẹ́ẹ̀sì gan. ọ̀dọ̀ sílẹ̀ dùtì ti mọ́ra ráìsì kú tọ̀nù tẹ́lẹ̀ yẹn àmọ́ nàìjíríà ráìsì mò ń kówó rà ní ìsìn ah. kí n sa gbogbo òkúta rẹ̀ ní. ọlọ́run kó ṣàánú wa ni. Ah, ah. mọ́mọ́ wa hmm? kí ló ṣe gbọ́dọ̀ tún jí. èmi ò mọ tó ṣe o. wọ́n tún ti lọ fa wàhálà nù. ẹ eh, ẹ eh, ṣáà jẹ́ lọ yọjú sí i. kò jẹ́ lọ yọjú kan mi. ó dàbọ̀ o ṣe kí ló dé kí ló táyé le tó yìí kí ló dé ah kí o máa yẹyàn kan tó tẹ tó tẹ tó tẹ kó tẹ èrò kan gidi kí ló dé táyé le tó yìí ah mú ẹwà imú jáde mọ́nu lẹ́yìn lẹ́yìn kí ni kò máa ń gbóúnjẹ wá lọ́wọ́ àmà kí n jẹun kí n dẹ̀ máa sùn kí n máa mí ní jáde mọ́nu lẹ́yìn kí ló dé abọ́mọ máa yìn kiri rẹ̀ ọmọ gbọ́wọ́ púpọ̀ lọ́wọ́ máa gbọ́wọ́ púpọ̀ lọ́wọ́ máa gbọ́wọ́ púpọ̀ ó ti sú mi ah ọ̀dọ̀ bẹ yá mi wéyè gbogbo alùpùpù ọ̀dọ̀ ti pè mí wéyè kí ló dé ah ó ti sú mi jàre. ha ó mà ga o kí ni ìwà fẹ́ fi tẹ́ obìnrin lọ́rùn báyìí sìn tó bá kọ́lé fún wọn wọn á rún wọn níjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn kó fún wọn ní mọ́tò benz wọn á rún wọn kó gbé wọn kó nàìjíríà lọ sí dubai pé yàkàn wá lọ ṣe vacation wọn á rún wọn ah, even gan bọ́n bímọ gan lẹ́yìn three months wọn á rún wọn kí wàá lèèyàn fẹ́ fi tẹ́ obìnrin lọ́rùn gan gan báyìí ó mọ̀ dá o ok kò sí wàhálà ọlọ́run ṣe òwò ọ̀nà o ti ṣe ètò pọ̀ jù náà ayé o ti lo ètò pọ̀ náà ayé náà thirty years kò ń ṣe ọmọdé ọdún náà thirty years ò kì í ṣe ọmọdé ọdún fún ọdọ̀gbé ìyàwó náà ló máa kọ síbẹ̀ tó náà bá kú nínú ayé náà tó bá filẹ̀ fèmí náà kò sí nǹkan tó burú ń bẹ̀ àfi kí n pelé kọ́ bá mi ṣe má gùn tí bá nà má gùn lẹ̀ fún ẹ ẹnikẹ́ni tó bá kọ́ gorí ẹ̀ báyìí ìyẹn á lọ èèyàn kú lé lórí nìyẹn ah! wọn wá wá ẹni tí ẹni tóun náà pa wọn máa pa ẹni tó bá pààyàn máa pa òun náà ni àfi kí n nà má gúnlẹ̀ ẹni tó bá ti gùn lórí bá yẹn kú ẹni tó bá dẹ̀ ti pààyàn dẹ̀rẹ́ wọn máa pa òun náà ni. àtàlẹ́lẹ́yìn tani tàtúndé lẹ́yìn tó lọ́wọ́ òun níbo tún lẹ́yìn tó lọ́wọ́ tàtúndé àwọn ẹ̀rùkú ọ̀rẹ́ lẹ́yìn tani lẹ́yìn tó lọ́wọ́ kò ní kí ló ṣẹlẹ̀. ẹ má bínú ẹ̀gbọ́n ẹ jọ kí lè ṣe lójú wíńdò yìí. Ah, tí mò ń gbatẹ́gùn. inú wíńdò tẹ̀ ń wò yìí àwa la ní àwa la ń sanwó àwa la ń ṣe agreement commission àwa la ń san kí ló wá ṣe ń bẹ. mi sọ pé mi náà mo ní mo kàn gba tẹ́gùn bí ni. kò yẹ yín ṣe ibẹ̀ ẹ dúró sí ibà yìí bẹ́ẹ̀ jó bẹ́ẹ̀ ṣe é mí dẹ́ mí yẹn ó ní mi lára mi tí mo sùn sínú ló ní mi lára. láì lọ sí jìn. ṣé mi ò bàjẹ́ báyìí a ní ìdúró yín mi báyìí ìdúró yín báyìí gbogbo àní ẹni mi náà àánú lé ẹkú mi báyìí. sori kó fi èkó lẹ̀ kó sọ ẹ̀gbá mi ì lè kúrò mi tí mo wà yìí rárá rárá. àná nínú. àtẹ́gùn tí mo fi ń mí nẹ́tíwọ̀kì ibi mo ti ń rí ah! nẹ́tíwọ̀kì kan tí mo fi ń ṣe ibi mo ti ń rí gbogbo nǹkan mi ì lè kúrò mi tí mo wà iṣẹ́. adúlọ́dẹ ṣe bá yẹ pé tó torí ọlọ́run náà mo bẹ̀ yín ni náà àníkẹ́ gbé ibà yìí tí mo bẹ̀ yín ni sẹ́yìn ẹni wíńdò ni ìyá ní ìdúró ibà yìí níyọ̀ lára. ok ó ní kó yà kó fi gbé mi kúrò níbí. wọ́n á tọ́ fún fíjà fún ìjà ẹ o mi ìbẹ̀rù rárá fún mi ìjà ẹ. mo bá yín mo bá ah, fún mi ìjà ẹ. èmi ìbá yín jà mi ìbá yín jà ẹ má bínú mo bá yín jà. ẹ̀kọ́ ló ṣẹlẹ̀ ó wọ́n lé síbi kí ló ṣẹlẹ̀. èmi ò lè kúrò níbí o nẹ́tíwọ̀kì wà níbí. kò sẹ́ni tí mi lè gbàdọ̀ balẹ̀ mú gbàdọ̀ balẹ̀ ọba ìbádọ̀ ọkọ̀dọ̀ lórí asán ni mi ṣe táàtì kúrò níbí landlord gan ya wèrè ó yẹ kó fi lé síbi tí mo wà yìí ah. àlùbáríkà wà níbí àbí wèrè ní bọ́ọ̀ yìí ni mo kó ti ya wèrè tí ò bá kúrò níbi ìsìn tí n bá gun ẹ lọ́rùn bẹ́ẹ̀ ló máa kọ́kọ́ ṣáájú ìyàwó mi lọ́nà ó dà kó ti ya wèrè. ẹ jẹ́ kí ló dé náà kí ló dé náà jẹ́ yàtàbá ìlú ètò ìbúrú bá yẹ gbọ́ ìka ní yẹ gbọ́ ìka ní náà. o má yọra ẹ tán. kí ló dé tí kò bá ìjẹ̀bú mà ní mi èmi àwọn àgbà àwọn òkà. ẹ ẹ ẹ ẹ tó wọ ẹ wọ ẹ tó bá mo ti gbọ́ mo ti gbọ́ ìmọ̀ agúlè lọ́rùn bàbá yẹn pariwo lé mi lórí. kí ló tún sọ kí ló tún sọ ọ̀dà tó bí yàrá yàrá ẹ̀dúró omi gbọ́dọ̀ gbọ́dọ̀ lẹ́yìn lórí ẹ̀dúró síbẹ̀ ẹ̀dúró. àbúrò ìlọmọ ìkẹ́ wọn ò bí yà ẹ̀dá wọn ò bí yà ẹ̀dá. Ah, ah, ah, kí ló dé kí ló dé kí ni mo fẹ́ kí n fẹ́ pa kí ló dé táyé yìí bá nítorí ọlọ́ọ̀ ọdẹ tí wàá sùn mí báyìí mo ti mọ nǹkan tí máa ṣe mo mọ nǹkan tí máa ṣe máa lọ apc ńlá táwọn ọmọ olóyún máa ń lò yẹn màmá máa pín òun káàkiri máa láàdú ẹ ní òun máa gbọ́n kankan mọ́ máa gbé sétí mi báyìí máa máa gbé kiri mọ́ òní gbọ́n kankan mọ́ máa máa gbá wọn náírà máa lì àwọn tó máa ń kókó ẹ̀ máa máa gbọ́ wọn máa máa gbá wọn Zlatan máa máa gbá wọn Davido máa máa gbá wọn Lámídé nǹkan tó máa gbọ́ nìyẹn mo ní ọ̀pọ̀ ní bọ́ọ̀sì yẹn gbogbo nínú ní dẹ́ni dẹ́ni ọ̀pọ̀ lówó mọ̀ máa gbèsè tì nìyẹn ó dàbí kan tó kù ti lè ṣe nìyẹn ah ah kí ló dé ti fẹ́ pa mi ah ọmọ ah inú le o inú jí o ah inú le o inú jí o. sídìsì dé òkè wẹ̀wẹ̀ gòdè yẹ gbùgbùgbùgbùgbù. ayọ̀ ìwọ́n ni wẹ̀ẹ́ gòdè yẹ mọ́ àní mẹ́ta ò hip hop máa ń lò tí mo tí mo tí mo máa ń rìn kákí mi ò ní pẹ́ ọ̀kan kan mi ní mọ̀ kọ́tẹ́ ọ̀kan sọ I don't want this one that big one that one that one wey uh, all this that uh, whiskey jọ uh, Davido that one wey dem dey use that big one wey go cover all my yeah. ààrẹ ẹ̀ na this one I want. ẹ lọ ikọ́ sí ikọ́ wetin e cost ah e cost seven thousand seven thousand eh. i go pay you bring am ah i go pay. wetin dey do dis brother. Uh, this one dey okay. pack am for me jare. but na transfer i go collect o. Oh. for wetin. i no get cash. if i no see alert i no go drop am o. Oh. e go see alert before i go. Oh, yeah which bank GTB. We oya call Hello, account Hello, four. ṣé ti gbómi àmọ̀là léná ah, ẹ kò náà mọ̀ kí ló dé. Right bá mi kàwó bá mi kàwó lánàá tọ́kọ́ mi fún mi jàre wá gbówó mi jàre tó ń gbówó mi ah, mo jàre. mo ti bá yín wọ ọbẹ̀ wọn. ah o ṣe ọkọ mi o ṣe ṣọ́ọ̀ṣì àti gbomi àmàlà náà kànú. Hmm, wọ́n ti gbé kaná. torí àmàlà méjì náà ló kù ńlẹ̀ ah. ẹ tí mọ nǹkan kan wọn máa padà sọkò pa yín nílùú yìí. Hmm, hmm lèmi tí mo ti fi táńtọ́ lọ́ọ̀ mi sínú oúnjẹ inú kí gbogbo wọn délé kán mọ̀ kúlẹ̀ yọ kọ̀ọ̀kan bí adìẹ ni wọn sì mọ síbi páwọn nìkan làwọn mọ oúnjẹ sí àdáadáa gbogbo wọn kúlẹ̀ yọ kọ̀ọ̀kan ni wọn bá fi lè jọba ẹ̀ bá ikú dé èmi náà wà dé tán mo ti sánú oúnjẹ àwọn èèyàn mọ wá sọ́dọ̀ mi wọ́n kúrò lọ́dọ̀ gbogbo tọ́bí ni ó da ooru. Ah! Ah! wọ́n ti wọ́n ti wọ́n lọ́dọ̀ níbo lọ lọ́wọ́ wa ọ̀dọ́ ọ̀bẹ ọ̀bẹ ọ̀dọ́ ọ̀dọ́ náà òwe ah, wẹ oh, jẹ́ ọkọ̀ àwọn kọ́sítọ́mù ó jẹun ògbèsè lílé yìí mo mọ ẹjẹ́ ọkọ̀ ẹwẹ́ wẹ́ ọkọ̀ bí ẹyẹ àwọn kọ́sítọ́mù ó jẹun o. ọ̀rọ̀ yìí ti sọnù ẹkùn o ìyẹn ti dààmú mọ́ra o ó dààmú mọ́ra o tó bá jẹ́ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n kò ṣe sí o kò ṣe sí o fa ọmọ ajé lálẹ́ ìṣọ́ ọmọ ajé gbọ́dọ̀ gbogbo dára bí èmi èmi náà mọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ kì í ṣojú lásán torí mo mọ̀ wípé òun kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ìwà tó wù láti kékeré ó ṣe máa wá dàgbà tó máa wá gbérú ẹ̀ sórí pé ó lọ́wọ́ nǹkan nù ni àmọ́ síbẹ̀síbẹ̀ èmi ni mo bí ẹ ohun tí mo bá dẹ̀ bí ẹ ó yẹ kó lè jẹ́wọ́ fún mi ohun tó bá wà ń di ẹ̀ ṣàlàyé ẹ̀ fún mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ gangan àbí o ti ń bá wọn mú pàyà tán mu ni. màmí nǹkan kò ṣe mí èmi ò bá wọn mú kankan o nǹkan kò ṣe mí màmí kò kàn lè yé yín ni o kò lè yé yín o. nǹkan kò ṣe ẹ kò kàn lè yé mi ni kò ṣe nǹkan kan tó o bá fẹ́ fi yé mi èmi ò bínú sí èmi máa sọ̀ǹgù sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni wàá lọ máa gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó bá ṣe wóróworó rádaràda tó ń ṣe yìí wọ́n á lù àlùbalẹ̀ lọ́hùn ni bẹ́ẹ̀ ni torí mi lè jẹ́ wá pa mí èmi ò pàyà mi o mi ò pàyà mi ọmọ kan ò lè pa mí àbí bàbá ẹ̀ ó gbọ́ pé èmi mo pa bàbá ẹ̀ ni kábà lẹ́sàn bàbá ẹ̀ ló fẹ́ gbà lára mi kí ló dé tó fẹ́ pa mí ó lè ní kò lè yé mi kò lè yé mi kí ló lè yé mi bẹ́ẹ̀. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ọlọ́run ló lè kẹ́dà yọ inú ẹ̀dá jìjù kò tó lọ ọmọ aráyé deeper life nínú ayé deeper life nínú ayé ọmọ aráyé ẹ̀rọ ayé ẹ̀rọ ayé ayé tó tó àgbà rà ọmọ aráyé ẹni ta ní pé kí lẹ́yìn o àwọn yẹn fẹ̀gún sọ́wọ́ ẹni ta ní kó fẹ́ ni lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé o má ṣe gbọ́kànlé o má ṣe gbára lé o. òun wẹ̀ bí ẹni tó rí òpè bí ẹni tó rí ẹ̀ gbalẹ̀ gbogbo complain tí mo gbọ́ pátá yẹn ṣé lóòótọ́ ni wàá mú gbogbo àgbúgbò wàá dàrú wàá ṣe bó ṣe wù ẹ́ ṣó ní òpè owó kí n rodi ah, ah. ni kí nǹkan tó ń ṣe gangan ẹ́. ẹ̀wọ̀n ọkàn ọkàn sọ mí lẹ́nu ni nǹkan tó ń ṣe tèmi ló ń sọ pé mò ń ṣe o mo ò ṣe kankan mi dàdúgbò mo ò ṣe anything o mo ò ṣe ọkọ ládùúgbò nǹkan tó kàn ń ṣe mí ọ̀ lè understand ni o ọ̀ lè mọ nǹkan tó ń ṣe mí ni o. ẹ jẹ́ ṣàlàyé fún mi understand ìwọ kò lè yẹ́yìn náà. orí ẹ ti gbálẹ̀ kò lè yí ẹ kò lè ní yí ẹ ebú ni kò lè yí ẹ. wo jẹ́ kí n sọ fún ẹ gbogbo wà pálapàla tó ń yẹn wo jẹ́ kó mọ níbẹ̀ yẹn o jẹ́ kó mọ níbi tó ti wà bíbá is a new place má bá mi dọ́dọ̀ kú dánwò o má dán anything wò and for your information ṣorí ilé ta kọ́kọ́ kọ́ bá ṣe wọ street yẹn ṣojú ilé yẹn àwọn sójà ló ń gbé bẹ́ẹ̀ wọ́n like mi bá jẹ́ a máa jọ ń ṣe fàájì wọ́n máa ń wá bíbẹ̀ àjọ ń ṣe fàájì gan níjọ́ tó bá misbehave pẹ́ẹ́ màá ní kọ́ gbé ẹ e, kọ́ dì pẹ̀lú ẹ nínú ibẹ̀ yẹn yà yà ọmọ bó ṣe máa fi ìtìṣẹ́ ìyàbá nù ẹ̀ tán màá ní kọ́ nínú ẹ̀ kọ́ dì pẹ̀lú ẹ. kí ni mo kí ló lè. mo kò fẹ́ kó mọ̀ kó láti fúnra ẹ̀ ń brain ni. ìgbà tí jẹun tán aṣọ àfarabalẹ̀ à ń discuss iṣẹ́ tó fẹ́ ṣe pẹ̀lú gbèsè ayé ẹ̀ òun nìkan wọlé ni wọlọ́la wọ́n fi ṣe ẹ ni. bí akẹ́kẹ́ kí n padà máa lọ sọ́dọ̀ mọ́ mi. ó wà right a very stupid for that statement mo dá yé sí ẹ ọ ọ ah, oh, oh, o ti fẹ́ bẹ̀rẹ̀. continue. ẹranko. you make all of them my friend. ibi tí bá ní kò wọ̀ ní kò wọ̀ o ibi tí bá ní kò wọ̀ tó bá wọ̀ bẹ̀ ó tẹ́ o. Ah, babe kí ni nǹkan tó ń ṣe ẹ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn náà mo notice wípé bí mo ṣe ń gbé ẹ o kò wá múdì ni o tiẹ̀ bá mi sọ̀rọ̀ rárá tó kí ló ń ṣẹlẹ̀. well sweetheart no i don't think i'm comfortable here no wa wow, okay you are not just comfortable ìyẹn mean wípé o like hotel tí mo gbé wá. mi sọ bẹ́ẹ̀ bébì but mo kàn wà comfortable ni. <laughs> did you know something soribi hotel ìṣèwáyé is one of the best hotel tó wà ládùúgbò yìí ó ti yẹ ẹsìn service wọn dé wà òkè gan àwọn rooms wọn náà dé wà òkè now o need láti máa ro anything now you don't have to be moody you need to be happy o ṣàmọ̀kan tí màá tiẹ̀ wá ṣe ń bíbá rẹ̀ ẹ̀ ṣé wàá mọ̀ nǹkan tó bá wa bá mi ṣeré tán tó bá mi ṣeré dáadáa to my own taste máa hmm. fún ẹ ní owó ẹ̀rọ abá ẹ. ó yá ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn ó yá bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ hmm. <laughs> ẹlẹ́gbọ̀n. Oh, ah, bros ṣe máa bá. kí ló dé ẹ ti ń mi mi jù ah, ẹ má yẹ kí bíbí ra ìbò. aláyẹ fi yẹn lẹ ẹjọ tó lọ lọhùn ṣẹlẹ kọjọ ń tẹlẹ fún mi bóyá àwọn ilé tẹ máa ń tà fún àwọn kọsítọmà yẹn. kọlọkọlọ ẹ dẹ̀ máa wò last one tó kù mo tà fún kọsítọmà tó wá last wàláì. rọṣẹ olè lẹ́yìn náà. Ah, ẹ ẹ ló bẹ́ẹ̀ àmọ́ iye táwọn èèyàn bá ní kọ́ńdọ̀mù báyìí wọ́n máa ń lo bẹ́ẹ̀ láti máa wọ aṣọ stay yes. kí n lo bẹ́ẹ̀. ọlọ ẹ kò máa gbó ya ẹ kò máa gbóyún ẹ kò máa gbóyún àṣẹ ti. ẹ jọ kí ló wà ní kí yẹn lo bẹ́ẹ̀ bá lè pa ara àgbà rẹ kó mọ ajẹpẹ tó dé òun ló yẹ ẹ mú àtẹmí ẹni kó òun lo bẹ́ẹ̀ irọ èmi ló bá wà lo bẹ́ẹ̀. afa rẹ jọ tó lọ lọhùn mo ṣe lọjọ mọ kan sóòtẹ rẹ o ti yẹ sí jọ mo ní ṣé torí kọ́nà lára ẹ ṣe ń gbọ̀n bá ara ẹ kò sí ìkọ̀kọ́ lára mi because ilé tó ọlọ́mọ ti lò tán mo ní ọmọ aláàtí dẹnu gate kò tó rí kọ́ndọ̀mù mi ní kọ̀ọ̀kan lára. so o mi pé bó ṣe wáyé o ní kọ́ndọ̀mù lọ́wọ́. àtọ àti yẹ. o sí wàhálà àwọn arìnrìn àlejò àwọn àbá. o sí wàhálà. alfa. tí o pa. o bá ti dé. Ah, mo rú ẹ pẹ̀lú ọmọ ẹ̀kan ẹ̀ kí ló ń ṣe oh. pẹ̀lú ẹ. <laughs> ọmọ tó níbi pẹ̀lú àbí mo fẹ́ ṣe interview fún bíbá yìí. Ah, ah, o ti kọ́ léṣẹ́ yìí. <laughs> mo gbọ́ ọmọ wá sóòtẹ́ o tún béèrè jam question kí ni kò tó máa ṣe fún ọmọ tó bá gbé wá sóòtẹ́ o. Ah, ọ̀rẹ́ mi jọ̀ọ́ tó Ọlọ́run ṣé o ní kọ́ńdọ̀m tí mo lè sáré lò sísinsin. yes yes mo ní. Eh, eh. mo ṣe sílé jọ fún mi jọ̀ọ́ tó Ọlọ́run. wàá lọ sílé iṣẹ́ mi tí mo ṣe dá sílẹ̀ tó ti manufacture kọ́ńdọ̀m ọ̀dẹ ni ẹ̀ ogo eh. ó fẹ́ nu ra èmi bí ẹgbẹ́ kí ló ń ṣe pẹ̀lú ọmọ wàá ṣàlàyé fún mi kì í ṣe kí wọ́n máa fún mi lóhùn òye ẹ̀ o ò mọ pọ́ mọ yẹn gangan òun ló kó bá wálé that last time ọmọ tí wálé gbé sùn tó jẹ́ pé at the end of the day contract tó fẹ́ lọ gbà lábújá ó bọ́ ọmọ lọ́wọ́ bàtí wálé máa máa ṣe findings pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n ti gbé contract mi tán ó tún á di pé wọ́n gbà lọ́wọ́ mi wọ́n wá ní ah, ọmọ wo ló gbé sùn mọ́ jù wọ́n á rí i pé ọmọ tí wọ́n gbé gungungun yìí ló fa àpákò fún wálé tẹ́lẹ̀ mi. owó tí mo gbé wáyé padà bèè lọ́ọ̀mì àlàyé mi ò yé ẹ wo bá rẹ sọ̀rọ̀ majek o ṣe gan ọ̀rẹ́ mi ìjẹta mo ti wà ń bì mi ti ń lọ nìyẹn ẹ kò sí wàhálà good luck ẹ eh? o ṣe gan yẹn láṣẹ o ṣe. gbogbo ọmọdé ìṣe dá tó ah, ọlọ́run jẹ ẹ jẹ́ ìtọ́lọ́ discharge yóò tọ́lọ́ discharge ẹ̀rọ ayé ayé tó tó àgàwàrà ọmọ aráyé ẹni ta ní kó kí ni lẹ́yìn o àwọn yẹn fẹ̀gún sọ́wọ́ ẹni ta ní kó fẹ́ ni lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé o camera assistant owó lórí burúkú náà a dẹ̀ dúró ó dára dúró látàwọn ó yà wèrè. ẹjọ ẹjọ ẹ má bínú mo bísí mo bísí ẹ má bínú ẹ má bínú ẹ má wọrí mo bísí. inú ẹ̀dá jíjù kò tó lọ ọmọ aráyé ìbàlẹ̀ nínú ayé deeper nínú ayé deeper nínú ayé deeper life ẹ jọ ṣé onífíìmù lẹ́yìn náà ni ok ẹ̀yin náà máa ṣe fíìmù ṣé kò sí. ẹ̀yin máa ṣe fíìmù. ẹ máa ṣe fíìmù. bọ́ọ̀bù kí lẹ́yìn nu tv. ẹ kò má ta behind the camera làwọn máa ń wà. ok ẹ jọ tí wọn bá rẹ pé ọ̀yọ́ lè ọ̀yọ́ náà fẹ́ join ṣe fíìmù báwo ni wọ́n ṣe máa ṣe. ẹ fẹ́ join. ẹ bí bí nǹkan ṣàṣọ pé mo náà fẹ́ join. ẹ fẹ́ act. bẹ́ẹ̀ni. ẹ kò sí wàhálà ẹ lè ṣe àgọ́gán ṣiṣẹ́ wa yìí nà nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí mi ẹ jẹnẹrétọ̀ bọ̀ ilé mi èlò dẹ̀ làwa ń gbà táwọn máa gbọmọṣẹ́ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá mú yín wọlé ìsìn máa lọ bá director so wọ́n máa put in through so ẹ jọ sọ̀rọ̀ ìyá ọ̀gá tí wà ní ọ̀gá tí wà ọ̀gá nìyẹn pátápátá èlò ah. làwa ń gbà táwọn máa gbọmọṣẹ́ ẹ kì í sáré mú yín wọlé. Ah, má ṣe gbára lé e. èèyàn ṣe gbọ́kànlé o ah, ọmọ aráyé. ọ̀rọ̀ àpájù mi ò ṣe jáde no problem ò ṣe máa pè ẹ́ tí bá ṣe tán. Yeah. látúnjì. ẹ̀gbọ́n. o mọ iye tí mo dà sílẹ̀ o mo fi ọlọ́run ọba bẹ̀ ẹ́ wọ́n lórí tíátà tó lóun fẹ́ ṣe o wọ́n ló sọ pé ó ń wùn ẹ́ o mo dẹ̀ ṣe nǹkan tó ń wùn ẹ́ n tí ó ń wùn èmi náà tó lè ṣe wọn ni kò fojú sẹ́yẹ̀ tó fẹ́ kọ́ yẹn o owó tí mo dà lẹ̀ o o mọ àkókò ìṣòwò kékeré fojú síṣẹ́ tó fẹ́ kọ́ yẹn a lè níjà ẹ̀bùn ṣé owó tẹ kó lẹ́yìn iye òun ló ń ṣe ni owó tán ní ká sọ ṣé yẹn ni àbíkẹ́ gbé lọ́hùn bíi ṣe máa tètè di star tèmi náà máa di àwọn èèyàn tó máa máa. <laughs> abẹ́ màá gbúpò nù ó bẹ́ẹ̀ ló rò pé rọrùn tó ó pọ́nú gan o ó máa ní láti kọ́kọ́ kọ́ṣẹ́ kò ń ṣe nǹkan tó rọrùn bẹ́ẹ̀ ẹlòmíì wà nídìí iṣẹ́ yẹn tó jẹ́ pé thirty five years twenty five years fifteen years forty years wọn ti mọ̀ ah. oh yes wọ́n pọ̀ bẹ́ẹ̀. forty years. bẹ́ẹ̀ni wọn ò dẹ̀ tí mọ̀ ẹlòmíì dẹ̀ kẹ̀rí tẹ́lẹ̀ dá ìbá rọ̀ mọ́ láàrin oṣù bíi mélòó ablo. ẹrú nǹkan tẹ ẹrú èmi bí oṣù kan sí méjì máa ní sars. tiẹ̀ difficult. ah bẹ́ẹ̀ mm, mm, yes. ẹ ṣe pé fún mi ẹ. èpè kọ́ nítorí pé ìwọ́n tó ti ní intention pé o kò lọ́bẹ̀ lọ di star ni ọlọ́run tètè dárú yín lóhùn lọ́bẹ̀ ah. lọ kọ́ṣẹ́ jìyàṣẹ́ yẹn kò lè jèrè ẹ̀ that is it that is it gbogbo ọ̀dọ́ wa bẹ̀rẹ̀ lọ́ọ́ ti mọ̀ mí o gbogbo àti wà ní ọ̀dọ̀ mọ́ mi. ọmọ ẹ fún pátá ọdẹ òsì ọmọ ẹ fún pátá gbogbo ọ̀dọ́ wa bẹ̀rẹ̀ lọ́ọ́ ti mọ̀ mí ìyá jẹ̀bi òpò ní bó ṣe mọ̀yàn nìyẹn wọ́n ń mọ̀yàn nìyẹn má bẹ́ẹ̀ lọ́n kó da àwọn tó lórúkọ lálálálá wọ́n ti tèmi ni bẹ́ẹ̀ má waste owó mi o má waste owó mi and that's it fojú síṣẹ́ tó fẹ́ lọ kọ́ ẹ̀wọ̀n ṣé ẹ jẹ́ kí n jẹ. ṣòṣì ń sìn láàrin gbogbo nǹkan tó o ti sọ nǹkan márùn-ún o sọ kankan délẹ̀ ẹ̀gbọ́n ṣé kí n sọ èwo ló fẹ́ sọ délẹ̀ èwo ló fẹ́ sọ bẹ́ẹ̀ ọmọ ọ̀tá ló máa ń ṣe bó ṣe ń ṣe yẹn ọmọ ọ̀tá ló máa ń ṣe bẹ́ẹ̀ wo èmi ẹ̀gbọ́n tó dẹ̀ ní ìmí ò bá dùn gbogbo nǹkan mo fi jù ẹ lọ kó fúnra ẹ ní brain ah. ha kí ni mo ní ẹ lára ha ha. mo ṣe nǹkan tí mo ń sọ nìyẹn. ẹ kò wọ́n pé gbogbo gbogbo tó bá ń bá mi pò lójúmọ́ yìí. láti ṣe oní èrò dá o láti ṣe oní èrò pé o mo ń bẹ̀ sọ̀rọ̀ gidi ni o tí ti sọ ẹ̀kọ́ wọn náà ti sọ márùn mo tẹ̀lé sọ̀rọ̀ kó dákẹ́ ni. wo ayé ló bá mi o sí nǹkan tó lè ṣe fẹ́ mi. I waste owó mi that's it. Kọ́ọ̀tù akọrin ọba o yeah, yeah. Tell me, baby. Ah, but if you Hey! be a fool. Hey! Wàhálà ìfúnra náà! Sínú ẹ̀ lọ́sùn láàárọ̀ yóò pọ̀ ìdílé ti yé wọ̀ orí lọ fi gbé wa wàhálà tí mẹ́mu wò tán láàárọ̀ adáhùn ẹ̀rọ àtẹ́dọ̀ wọn ló ti gbàgbé ni. kí ló ṣe ẹ bí kẹ́rìbọ̀dì jẹ rárá. ìyá mi ìwọ tó bá wọ̀ sí fún ẹ. wàhálà tí mo jẹ́ màkẹ́jọ ṣe olùsọmi di star gbogbo tó bá pè máa lọ. Ah, ló ti ẹ ṣe ẹ nìkan. pọ̀ ó ra ìyá mi ti wa táwa gbà fún obìnrin bí ọkùnrin ọlọ́run. ọlọ́run jẹ́ kó mọ yàrá ẹ̀ ah. mo fọ́ fún kó mọ ọ́ ti eh. ó lè wọ́n ṣiṣẹ́. Ah. Ah, ọlọ́run ní fi ẹlẹ́ o ah, tíráì gbọ́ o ah. ó láì ṣe yẹn o láì kẹ́ gan o ó lè tó wá lọ́ráyà má kí ẹ dáadáa má ṣe àwọn tó kọ máa ṣe. wọ́n fẹ́ dì gan. ọlọ́run bá tiẹ̀ jẹ́ àlàkà tó ń bẹ́ wọn tó ń bẹ́ yàn ó ṣàmọ̀. nígbà jẹ́ ìyá mi. wàhálà pọ̀ kúrọ́ máa fa wàhálà ṣé kò kí rẹ̀ ni. ọlọ́run ṣàánú àwọn tó fi dì náà ni wọ́n wá ní màmá ìgbà yìí. lórí títí ọlọ́dà àwọn mẹ́sẹ̀ wá sí títì ni ìjẹ̀bẹ́ ilẹ̀ yìí ní gírì. gbogbo àwa ń sin lẹ́gẹ́dì dẹ̀sì la máa ń lò ọlọ́run ṣàánú àwa náà ni. alfa ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ ṣẹ́. ọlọ́run dúró di tọ́ bá rí ẹ̀ wọ̀lẹ̀ ṣe ṣe é. ọba dúró di ẹ̀ pa náà ni tó bá rí ẹ̀ wọ̀lẹ̀ ṣe fún mi.

kí ló wá kí tẹ́ ń wá kiri. o àwọn ilé ilé àwọn bẹ́ẹ̀ ṣẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni à ń tó sójú kan. mide mide mide mide mide mide martins mide martins ṣe táwọn ẹgbẹ́ fún yẹn lélẹ̀ pẹ̀lú bóyá lórúkọ tó ìmọ̀ tó ń pèsè fíìmù gan kò yẹ kó máa péré lé lára náà kò mọ́ àt náà máa take fifteen take thirty lórí set kò tún mọ́ra mú ìmọ̀ kan tí bọ̀dá fi sí gan rí lára yẹn tó fi fẹ́ kó ṣe yẹ kó fẹ́ ro ilé àwọn fifteen àwọn skul Fẹ́mi Fẹ́mi Adébáyọ̀ tó bá débi wọn máa wọn máa panu àti wọn lọ fún ẹṣin fàájì náà ni kókó sì dànù. ṣé o sì kílẹ̀ ṣẹlẹ̀ tó pariwo kílẹ̀ dé madu tani tani tẹ̀lé wá sí lókè sẹ́yìn. o tẹ̀lé tó sùn náà ayé tẹ́ bàjẹ́ tó pariwo fẹ́ gbẹ̀mí. ẹgbẹ́ ìjọba bìnrin ẹ jọ ẹ nígbà tá a ti mi dédé lẹ́ẹ̀kọ́ ẹ ẹ kí wọn wọ́n dẹ̀ fún yín lówó. ẹ kí ló ṣẹlẹ̀ o fẹ́ gbà lówó náà. kí wọ́n dídé ṣe bẹ́ẹ̀ yẹn. ṣe kí ni ṣé o ṣe èrè ṣe wọ́n kè sa. ṣe kí ni ṣe lórí burúkú ni ẹni kí ló ṣe. ẹ ṣe kí ṣé o bá mi ṣe. ṣé o wà ó kè sa sórí ẹ pé sa. kí ló dé kí kí ló dé wọ́n fún yín lówó ẹ̀ tọ́wọ́ kí àkókò bẹ̀rẹ̀ lórí tí òkèlè wọn bá ń sọ̀rọ̀ kí ló kí ló ń tara láti pàpọ̀. àpá yẹn létí o kó sí kóbi jọ. ẹ máa ké pẹpẹ sí pẹpẹ sí fún ma ọmọ mi wà lóko ṣe ẹ ẹ ẹ ìfọdí sí nǹkan tẹ ẹ fẹ wá ṣe. lórí kú bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ lọ ọlọ́mọ pa tìyà ẹ̀ jẹ́. afa ṣe ẹ ti gẹ̀ láì sí àná. ẹ wọ́n ẹ ti make sure kò ṣe dáadáa wọn wọn wà láti ọdún um, action. ìgbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn bíbù yẹn wọ́n ní kí ní òní wọ́n mọ́. tóbi sọyún mẹ́ẹ̀dọ̀ wà tí mo gbọ́ ọ̀dájú èèyàn ni ẹ ó lè fi mílẹ̀ sínú yàrá owó ọmọ sọ wọ́n bá wọlé kan sọ̀rọ̀ bíbẹ̀ ṣé ó ṣí ẹ ní. kí ló ṣe náà mo rò pé lórí burúkú. kí ló ṣe lọ màá ẹ ní sùúrù. níta ni ah. ṣé mo tó bẹ̀rẹ̀ ìgbèrè ẹ̀dá ìkànnì ni ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ èmi ni bẹ́ẹ̀ ni ẹ mo kọ lórí burúkú ni ẹ tábí ẹ tóbi èmi bẹ́ẹ̀ ni mo ṣe kẹ́rin sọ wọ́n rẹ̀ mo kọ lórí burúkú ẹ sábẹ̀ rẹ ni ẹ ẹ fẹ́ ìlú ọ̀rọ̀. máa ojú mi. kò ní dáfọ́jú ẹ̀ yẹn ah. mo kọ lórí burúkú làwọn tó ni ẹ kò ní dáfọ́jú ẹ̀ yẹn. Ah ṣáà tó ṣe yìí wo ẹ máa rí nírú rẹ. kí ló kí ló parí mi. báwo ni ṣé mo ṣe dàgbà. ah of course really. Ah, ah. no no you did very well and ah, no no in fact o ma ju n tó tán ó bóyá fún tóbi ni tóbi kò yé tóbi mọ́ kò mọ ibi tóun já sí no nice one ẹni ah ó ṣe dáadáa ó ṣe dáadáa jẹ jẹ ká ní sí you tóbi ń sìn. Hmm. lórí burúkú òun pàtẹ́wọ́ fún inú ẹ̀ náà dùn síbẹ̀ lè ṣe máa kó mọ̀ kó máa ti kọ́ bọ̀ nǹkan tàn ní nítorí pé bí màá ṣe fa alálẹ́ ni mò ń rò ṣáṣùṣì tó fẹ́ ṣe kókó sí kòǹbì ọ̀làǹdè tú kọ́mọ mi tún wọlé dé wá ọ̀tọ̀ dé tú ọ̀tọ̀ ni mo ráyè wèrè àti àníwá àti tó fi mu ní kó nù mí ṣe bí kò máa ti kankan. ọ̀sẹ̀lẹ̀ wí sí balẹ̀ lé kí ló ṣe é. ayé mi bàjẹ́ ni ọ̀fẹ́ kú náà nù ní tiẹ̀ tó kò dá. jẹ́tọ̀ tó fi ẹ̀ ta ni ẹ̀. kò dá kò dá. kí ni kò dá. jáde tó bi. wọ́n mi kò tó tó. get out. àrùn àjà ẹ̀. pariwo bí ẹ ṣe parí alo mu ọmọ kan tó ṣe alo mu wa ni ọmọ ta ni wa ok ọmọ tó máa ṣe rádaràda yẹn gbogbo yẹn. òun náà ni o tó máa mú kinní yẹn. Ah, ọ̀gá ah. Please let's go. Oh yeah, yeah, see you. Ah. Eh, my dear man. ni ṣé wàá pa. owó ìwò ẹ̀ Eh, ṣiṣẹ́. ẹ ẹ ìyá. wọ́n á ṣèǹjì aṣọ kan ni. ẹ mo wọ́n ṣèǹjì aṣọ aṣẹ̀parí sí nǹkan ni so director wa ní kí wá ṣèǹjì fún next time. not like that. ó gone. gan ni àmì ah, ìtì rí ojú tiẹ̀ rí ní industry wa yo mo ṣe èmi náà ṣe ẹjọ́ yẹn àwọn Túndé Dixon. Oh, ó ó ṣe ẹjọ́ yẹn ni yeah that's good ah well báyé ṣe náà ló ti rí yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ó mọ̀ ibi tó bá ti ń gbìyànjú tó bá ti ń gbìyànjú Ọlọ́run á ṣe ìyànà ọjọ́ kan ìwọ náà wà débẹ̀ má wọrí ṣé wàá rí iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ṣe bẹ̀rẹ̀ yìí ó máa fi lówó lọ́mú ó máa fi ṣe nǹkan gidi wàá fi kọ́lé wàá fi ra mọ́tò gidi wàá fi lọ́mọ lọ́wọ́ wàá fi lókìkí gidi wàá rí kẹwàá rárúbáríkà bẹ́ẹ̀ ẹ mi dẹ̀fẹ́ sọ nǹkan fún yín. ṣé iná bínú ṣe téèyàn bá bẹ̀rẹ̀ pé dé yẹn bẹ̀rẹ̀ dé gbàtàdé location yẹn ṣé ẹ lè débẹ̀ kẹ̀rẹ̀ má kí àwọn èèyàn kẹ̀ má gbẹ má wo sáìdì wọn rárá kẹ̀ dé kẹ̀rẹ̀ wọ inú ibi tẹ́sí lọ iṣẹ́ lọ kẹ̀rẹ̀ jáde padà kẹ̀ má kí wọn. tí n bá ti dé location kì í má máa tàṣẹ́ ní bọ́ọ̀dì kí n kàn máa wọlé straight kí n máa lejú máa wọ̀nyàn ah no èmi ò kí ń ṣe tèmi bẹ́ẹ̀ o ah irọ́ mi ò ń ṣe bẹ́ẹ̀ o ah ibì kan náà làwa náà ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ encourage àwọn young ones now ah lóòótọ́ tí bá ti dé location tí bá ti ń gapá báyẹn bí ìgbà tí mo ti ń jọra mi lójú nìyẹn mi ò ń ṣe bẹ́ẹ̀ rárá ṣé orí àwọn kúrò tèmi máa ń bá ṣeré yẹn àwọn gógó lolólùfẹ́ tèmi ayọ̀ ọkàn mi ní gbogbo wọn in fact àwọn gógó ní ìdùnnú tèmi tí n bá ti rí wọn báyìí tá a ti jọ ń ṣeré tá a jọ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa báyìí inú mi máa ń dùn ní gbogbo nǹkan báyìí òun ló máa ń wá sí mi lára in fact àti máa máa gùn mi iṣẹ́ máa máa lọ lára mi ni because wọ́n ti nífẹ̀ẹ́ mi jù èmi náà nífẹ̀ẹ́ wọn ah ṣé o mọ̀ pé àwọn kúrì gangan àwọn gangan náà ń jẹ́ ká wà níbi tá a wà àwọn gangan náà ń gbé wa ga àwọn gangan náà ń ṣiṣẹ́ jù gan pàápàá àwọn kan ń ṣe fàájì ní àwọn náà ń ṣiṣẹ́ jù àwọn náà máa wà mẹ́ látàárọ̀ títí títí dòru àwọn máa tún wà lọ́lé abẹ́ lọ rìláàsì abẹ́ ṣe abẹ́ mọ̀ kí n máa gara lé wọn lórí èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ o. ẹ bá tẹ wá sọ pé ẹ lè má kí wọn ṣé ẹ owó tẹ fún wọn ẹ lè má fún wọn lówó ẹ má fún wọn lówó ẹ má fún wọn lówó arákùnrin ṣé o mọ̀ yìí pé ẹni tí ó bá máa tẹ̀lé tútù nílé ayé ó gbọ́dọ̀ dà mí síwájú ni ṣé o mọ̀ pé gbogbo nǹkan tèmi ń ṣe yẹn èmi fi ń ra yìí lọ́rọ̀ àwọn ọmọ yẹn náà ó ah, fi ń ra ṣé òwò wò jẹ́ kí mi sọ àṣírí iṣẹ́ ìkan tí ò yìí fún sórí àwọn kù tó wọ yẹn àwọn gbọ̀ngàn náà ń jẹ́ kán pé àwa ìṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí pòdùsà kan bá délé ni àbí ìnfẹ́sítọ̀ kan tó tọ́m ibi tó ti ń ṣe screenplay tó ti ń ṣe screenplay lọ́wọ́ àwọn ọkùnrin yẹn náà wọ́n máa sọ wípé ah èrò àtìmídé ni kẹlù èèyàn báyìí ni kẹlù èèyàn báyìí ni kẹlù èèyàn báyìí ni kẹlù ṣé bí torí pé èèyàn dá sí wọn ni téèyàn ò bá dá sí wọn tó bá suggest èèyàn gan àwọn fúnra wọn lọ́wọ́ tako èèyàn bẹ̀ pé òkè wọn gbọ́dọ̀ lo èèyàn burúkú ni wọ́n so gbogbo kíní yẹn mi fi ń ra yìí lọ́dọ̀ àwọn ọmọ yẹn ni òwe mímọ̀ nǹkan tí mò ń ṣe o. ìgbà inú mà kí wọn ẹ máa fún wọn lówó sẹ ẹ náà mà kí wọn ẹ máa fún wọn lówó. wá arákùnrin jọ ṣé wọn rán ẹ sí mi ni mo kí irú gbogbo àwọn advice burúkú wo ló ń wá fún mi ṣé o mọ̀ mi rí tì tẹ́lẹ̀ ni àbí ìgbà tó fẹ́ join industry yìí mi dé mọ̀ sí wọn ni kò wá target láti wá ba kárí ẹ̀ ni kí ló dé tó fún mi lórí gbàgbà advice látàárọ̀. irọ́ mi mo ní àwọn nǹkan tí òun ni kò. ó ti tọ́ ó ti tọ́ eléyìí nìyẹn eléṣù ni ẹ torí mi ò mọ ẹrí mi ò mọ tó ti wá o lè sọ pé tí má ti ráwọn kúrò kí má má kí wọn kí má má bá wọn sọ̀rọ̀ mọ́ ṣé tí má dẹ́sì tí má gara sí wọn jọ tó yọ lọ tó bá di pé wọ́n ṣe screenplay níbì kan tí wọ́n tí wọ́n dárúkọ mi pé òkè kan lomide martin ṣé ọmọ kọ́ ọ̀nà ọmọ tákù mi ni ṣé wọ́n tèmi jẹ́ àbí kí n tiẹ̀ pẹ̀lú tèmi náà ṣé mi ni wọ́n sọ wípé kò wá fi ṣàtẹ̀gùn ní indọ́sù yìí ni àbínà o ọkọ̀ déédéé ìgbà tó ń bọ̀ ṣé ọ̀dọ̀ ọ̀rọ̀ baláwo tó lọ ṣé wọ́n sọ wípé mi dé martin ní target tó bá tà sí lọ ṣáà lọ́ọ́ gba kàrí ẹ̀ jẹ́ kí wọ́n lè fi gòkè àbí kí ló dé tó bẹ̀rẹ̀ sí ni mí gbogbo nǹkan tí mo mọ̀ ṣe gbogbo nǹkan tí mo ṣe táwọn èèyàn tó fi nífẹ̀ẹ́ mi tán tí mo fi ń gba ìlọ́dọ̀ o lè sọ pé kí n má ṣe mọ́ kí n má fún ọ lọ kí n má bá wọn ṣeré kí n má bá wọn yọ̀ mọ́ ah, wo wo wo ẹ wo kí ló ti ẹ̀ ti korúkọ ẹ náà ayò ah, kọ́kọ́ ni ọ̀yọ́ ni òun yọ̀ gidi gan ni ọlọ́mọdé yẹ kó o ṣì ọ́ dàgbọ́ mo ṣàdúrà kan fún ẹ lẹ́ẹ̀kan kí n bá àwọn èèyàn sọ ẹni máa fi ṣe ìṣó yìí. ó máa fi ṣorí burúkú láàsì bẹ́ẹ̀ ni mo sọ fún iṣẹ́ yìí ó máa fi ṣorí burúkú ọ̀dẹ̀ máa fi pàtọ́ láàsì ni ó máa pàtọ́ pé wá sí nọ́ọ̀sì láàsì ni wo olórí burúkú aláyé bàjẹ́ olórí pípa jẹ abẹ́ máa gbà mí kẹ́ ẹ tí yóò bá ṣe wípé yóò ní sọ̀rọ̀ báyìí olóhùn àwọn àwọn wèrè kan wọ̀ ṣáà ní ṣe kọ́mọ kò sí ọ̀lọ́fù. jígọ́dà máa ń lọ bọ̀ bọ̀ ó máa ń kọ̀ máa pa mí lẹ́yìn jígọ́ jígọ́ kó tiẹ̀ máa bọ̀ ká ṣe fàájì olólùfẹ́ mi. wàhálà ọ̀rẹ́ mo ṣe sọ bẹ́ẹ̀. ó mọ nǹkan tí wọ́n ti rí inú mi máa ń dùn gan ah, àti ìgbà tí wọ́n ti sọ yí pé èmi àti ẹ lájọ máa wà lórí sẹ́ẹ̀tì báyìí inú mi kàn ń dùn ẹ̀ ní. irọ́ ni o. irọ́ ni o kí ló wà ní ẹni tí ṣe reaction wà lẹ́nu lines delivery everything. àló lórí búkú director kan mo lọ bá ṣe lẹ́nu jọ mẹ́ta ó sọ pé ẹ mi ò good pé àwọn kan manage. manage báwo tọ́ba ní market wọn ìwọ̀n ìtajà wà bíi wọ́n sọ ẹ́ dúró ètí bá lọ ọ̀rọ̀ musa wọn pèpè mú ní sọmọ níbi. wá ṣé àwọn èèyàn máa ń kó mi jẹ lórí yìí. ha ha wọ́n máa dá jáde o àmì ìṣèkú ń gbẹ́ lọ́pàá dáadé o ó ti pọ̀ o pàdé <laughs> mi ó mọ nǹkan mo ti sọ fún dìrẹ́tọ̀ yẹn mo ló ti rẹ̀ mí díẹ̀ jẹ́ ká lọ sáré ṣe fàájì náà bóyá náà ṣé kí n sáré ṣe cna fifty bay. ṣe hundred. hundred àbí ọ̀pọ̀ ọ̀pọ̀ àṣọ hundred wọ́n nìkan ni o ọ̀pọ̀ ọmọ yá mi. ọlọ́run lọ wọ́n ọmọ ọmọ sáré sọ fún dìrẹ́tọ̀ yẹn pé mo sáré ṣe fàájì wọn náà ah, jẹ́ ká lọ bá jẹ́ ká lọ bá jẹ́ ká lọ bá jẹ́ ká lọ bá ah, ṣe sùúrù wọn lọ ṣẹlẹ̀. ẹ ẹ jọ́ntò ọlọ́run mo wí pé ara àwọn kan ara àwọn ọ̀gá ìgbà ẹlẹ́yìn náà. ara ọ̀gá ni. ẹjọ kí èyàn ṣé ọmọ máa ń ṣàbòsí iṣẹ́. ṣé ní ìṣiṣẹ́ tíátà kò síbi táàbò sí òsì kí lọ fẹ́ sọ gangan. irọ́ ẹ̀gbọ́n tẹ̀sẹ̀ mm. ń dùn yẹn tó ń ṣe báyìí yẹn ìgbà tí àǹtí mi dé àǹtí mi dé martin wò wọn nu fíìmù dára mo like wọn gan bó ṣe wá dé bọ̀dá tẹ̀sẹ̀ ń dùn yẹn tó ń ṣe báyìí yẹn jìgàn àbí ló ń jẹ wọ́n kí wọn ó pọ́n wọn àti yẹn dẹ̀ fún wọn lówó. Ah, bí mi ṣe máa ń ṣe ni wá rẹ̀ ni kò sẹ́ni tí yẹn fún lówó ṣé kò fún wọn ni. èmi ò béèrè owó lọ́wọ́ wọn. àwọn ah, bá béèrè. yíwọ bọ nígbà tó fún wọn lówó tán eh. ẹ ìkókó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ sí. so owó dọ̀fẹ́ lọ́rẹ̀ ni. yíwọ. sọ́nà ànábọ̀ lọ́nà fún ni. yíwọ eh, bí ẹ̀gbọ́n yẹn ṣe gba owó tán ìgbowó ah, tán wà. ọ̀pọ̀ ọlọ́mọ ni. kò lè yẹ yẹn. kí ló ṣẹlẹ̀ gangan. Oh. ọ̀rọ̀ rẹ ti yé mi. Eh, má wọrí. <laughs> irú yín pọ̀ gan àmọ́ iye ọmọ mi jẹ́ pé orí burúkú ni yóò ṣe wádìí tíátà pé kí ni ìdìsẹ́ mo rí ibú tó ṣe wá náà ni wọ́n tún rí pósì fún tí yóò ṣe padà olórí burúkú ni ọ̀rọ̀ lọ́rọ̀ gbọ́ mo ti máa ń sọ ọtí pé náà ọ̀rọ̀ lọ́rọ̀ lọ́mọ ti ẹnu bọ̀ ẹ́ olówó máa lanu ọ̀lanu ẹnu rẹ̀ gba watermelon olórí burúkú ló ti ṣe kàn gbà. dáná mi wèrè olùsí ọmọ sí àárọ̀ ni ó yẹ kó lọ síwájú eyù kó lọ gba kóró pé kó ọmọ náà ẹ̀dẹ́ sí mòrò ọmọ ọba ara bọ̀kọ̀tọ̀ ọba sí bọ̀kọ̀tọ̀ kọ ra bọ́ọ̀dì ó sì ra bọ́tú wọ́tà kan sí ètè dáhùn. irú iṣẹ́ wo ni. dá mi lóhùn tí mo rán. wọ́n dẹ̀dẹ̀ fún mi. ọ̀fẹ́ dá ọ̀fẹ́ ṣòfò ni orí ẹ̀ burú ni mo rán tí wọ́n sọ fún mi pé irú iṣẹ́ wẹ́rẹ́ wọ́n ló mọ̀ wábì kọ́ lọ sọ fún pé òní ò lè jẹ́lẹ̀ fún mi. òní mo lọ. nígbà tí wọ́n mi lámọ̀. gbogbo tí mo rán seven fifty ní two hundred rẹ sọ ọ̀fẹ́ gbàdúrà ọ̀gá ni ẹdún náà ọ̀fẹ́ gbàdúrà lẹ́nu ọ̀gá five fifty lọ bẹ́ẹ̀ fi kún lọ sófò lọ sórí. ẹ mú bí àmúnáwó lọ́wọ́. Ah, dákun ṣé location bus ló gbé wá bí ni. Hmm, kìí ṣe pé ọkọ̀ lọ́wọ́ wá bí ni bó bá fẹ́ padà lé ṣe àwọn aláfọ̀ olówó ọkọ̀ ni. tí o owó mi wọ́n tó máa fi máa. tí o kọjá fifteen minutes kó o tó dé o ní ṣiṣẹ́ ìmọ̀ agbára ọlọ́ ìfẹ́ ah! mọ́rò tí wọ́n fún ọ wàhálà yẹn gbà ṣe bí wọ́n lo good àwọn ọmọ lónìí. ṣé ìfẹ́ yìí máa ń ṣe mí báyìí nìyẹn. bá ṣe máa ṣe nù olórí burúkú o ṣe gọ́gù wa kó o tó máa bọ̀ ọ́ mu o. rìn wájú olòṣì ẹnu ẹ̀ wíwọ́ bí ẹ̀sìn àga ò ní kú dáadáa ọ̀ dáa nù bíi ọmọ àlè. mo ń dúró o wọ́n jẹ́ ọjọ́ lẹ́mìí mi o ọba jọ lẹ́mìí mi wò àti wà àtọ̀gá rẹ̀ kú oníṣẹ́ yìí. láṣojú. ẹ̀mọ́ kí ló ṣe yín tẹ̀ ń bàgbọ́ kí ló ṣe yín tẹ̀ ń bọ́ bàtà. ó ti tilẹ̀kùn bó ṣe wà yẹn. kí wàá lè. ṣèlú mi ò fẹ́ kó o pé bóyá mo pé mo jù ẹ lọ àbí nǹkan kan mo fẹ́ kó bá mi dọ́gba bá mi dúró bẹ́ẹ̀ ká jà á ah, ah, wá jà ó látúwò àjà wọ́n fún mi ọgbọ́dọ̀ gbà sẹ́. ó lè mú ní ẹ̀ ti burú ṣọwọ́n ti nǹkan tí mo sọ fún ẹ. kí ni mo ṣe. ìgbà tó ló fẹ́ ṣe tíátà ṣọwọ́n tí mo sọ fún ẹ pé kò fojú síṣẹ́ yìí òun adúlówó tí mo kó lè àbọ̀ mọ́ ó wá ń pè mí wọ́n lọ ní ẹ̀dà àná pé kò wọ́n wà á mọ́ wọ́n ní nǹkan tí yóò pọ̀n ẹ́ ló bá ń dá sí wọ́n ní wákọ̀ débi pariwo wàá bá ṣe mí wèrè wàá bá ṣe bí alágànná kí ni problem ẹ. ẹ ah, eh, mo ò ṣe kókó fún wọn bẹ́ẹ̀ mo ò ṣe kókó ọkọ̀ lè understand nǹkan tó ń ṣe mí ni ìyá ọmọ nǹkan tó ń ṣe ọ mi ìṣẹ́ ní ti fún wọn. ó dà ìpò ìjà wò ìṣà ó ṣẹ́ ní ti fún ọ ṣáà ló wá ṣe èrè ni ṣẹ́ ní ti fún ọ ní ni ṣé ní gbogbo eléyìí tó ń ṣe kò nídìí bámi bámi tó sẹ bámi bámi jà sẹ. kí ni gbogbo eléyìí báyìí torí ọlọ ọjọ́ ìgbọ́n tí mò ń sọ gbígbí mi ìṣe kọ́kọ́ bẹ̀. o ṣe kọ́kọ́ bẹ̀. o ṣe kọ́kọ́ fún wọn. ok àwọn tó wá fi jẹ́sùn ẹ̀ ya wèrè àbí. ẹ̀kọ́ mi ìṣàn kọ́kọ́ bẹ̀. àwọn ìjà wèrè yóò understand ṣé ọ̀rọ̀ bí mo sọ fún ẹbí báyìí mo ní wọ́n ti mo dálẹ̀ mo ló pọ̀ mo ní tó bá mess up máa dín pẹ̀lú àbí mo sọ fún ẹ̀yin. ẹ̀gbọ́n jẹ́ ọ̀rọ̀ lẹ́nu pàtàkì wàjọ́ ọ̀tí ilé ìtútù mọ̀ kó. ọwọ́ àwọn ló fẹ́ yé mi. ooo oh, kí ni mo kóra mi sí báyọ̀ lọ́hùn kí ni mo ṣe fúnra mi báyìí kí ni mo ṣe fúnra mi kí ni tọ̀ kí ni kí ni kí ah! ni kí ni ooo ẹwọ ẹgbẹ ẹwọ. ọ̀lọ́lọ́ ọ̀lọ́lọ́ ah mo láìkí mo yẹ cháàjì yẹ àbí díọ̀tì ni bàbá yìí ni ó kí mo dàgbà ọmọ làbẹ́ ni ẹranko ni bàbá yìí o oh my god. mi ní parọ́ fún anytime tó bá ti wà pẹ̀lú mi inú mi máa ń dùn ní. bó mm. ṣe ń ṣe ẹ ló ṣe ń ṣe mí. sure i know that. Ah. èmi ṣe. ah kí ni mo ṣe fún ẹ. ṣé láti jọ bóyá mo wá ṣe ẹni ìwà mọ̀ ọ́n láti jọ ìtí mi ti ń kó má tẹ̀lé ní bíbí o jẹ́ kí wàá lọ mọ fámìlì àbí kí mi gan wá mọ àwọn fámìlì tó tiẹ̀. Ah. well well well mi ní parọ́ orí sọ. So honestly but èmi fúnra mi mi ò lè sọ pé nǹkan báyìí ló ń ti wà lọ́wọ́ ṣáṣọmọ mi ò lè sọ bọ́ bó ṣe sọ yìí o ogun yẹn ti bàjẹ́ a máa gbé ìgbésẹ̀ i'm telling you. thank you honestly i'm so happy to ask you tani. ah, ah báwo ni. Ah, ah, olórí abẹ́ẹ̀kọ́ eléèrè ìyàwó ẹ̀gbọ́n alfa ṣé o gbádùn ẹ̀ ń tẹ̀lé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n o ṣe wà pa. mo wà pa ìyá rẹ̀ náà ẹ̀gbọ́n ó tiẹ̀ lẹ̀ ti yìí nìkan. pẹ̀lẹ́ so mo ṣe sọ ah! ọkàn bá mi. Ah! sórí ìbọ̀bọ̀ yìí dàrú ni kí ló ń ṣe bọ́ yìí náà ojú òṣùnà fún ni ṣé bó yẹ kó wọnú yàrá nígbà tó rà wá méjèèjì tá wà báyìí ah! àìnílàkàyè bọ̀bọ̀ yìí ó máa mú mi ṣe nǹkan tí mi ò fẹ́ ṣe rárá kò sí wàhálà mọ́mì mi máa ṣọtún àní ṣùgbọ́n ẹnu kí n parọ́ pé ó sùn kò jí mọ́ ni màá dẹ̀ poison ẹ̀ dànù. Kí everything go dry. Bọ̀dá mi bọ̀dá mi kí ló dé? Bọ̀dá mi kí ló dé? Kí ló ṣe fún yín náà? Yóò burú. Bọ̀dá bọ̀dá mi. Ìjà wèrè rí lórí àwọn oṣù wo ló ń pa yìí? Bọ̀dá mi ni ayé yẹn gbogbo kọ́. Bọ̀dá mi gbogbo kú. Bọ̀dá mi. Bọ̀dá mi kọ́. Bọ̀dá mi jẹ́ ìmú. Bọ̀dá mi. Bọ̀dá mi orí ẹ̀ dà mí. Bọ̀dá mi. Ó pariwo ó pariwo bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi. Kí ló ṣe? Ọmọ ìmọ̀ ti jà wèrè. Bọ̀dá mi I love you ìtumọ̀ gbogbo eléyìí báyìí sì. àbúrò mi ti ya wèrè. o ti ya wèrè. mo ya wèrè bọ̀dá mi. Ah. mo ya wèrè. mo ah. ya wèrè. Ah. má wọlé má wọlé má wọlé má wọlé wọ́ọ̀. ọlọ́run ló lè kẹ́ẹ̀dá yọ inú ẹ̀dá jíjú kò tó lọ nínú ayé ta mo fẹ́ wí fún ọ. yìí di sonú ẹ̀kú o ìyẹn ti dààmú mọ́ra o ó dààmú mọ́ra o tó bá jẹ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n kò ṣe ṣí o kò ṣe ṣí bí ìgbà o ọ̀pọ̀ alágbọ̀dà kùnlé lọ o. ọlọ́run àṣé o mo máa dúpẹ́ ọlọ́run àṣé mo ṣe máa padà jẹ́yàn láyé àṣebóṣe máa padà lówó tó yẹ pé èmi náà wà control àti ilé àtòkò àṣebóṣe máa padà ra mọ́tò tí wọ́n máa ń lo Venza tí wọ́n máa lo Range Rover ẹ̀ẹ́n Ah, ọlọ́run mo dúpẹ́ o tó yẹ pé màá máa travel out láti Germany títí lọ sí London títí lọ sí Yankee tí màá máa lọ jẹun ọ̀sán ní London tí màá máa lọ jẹun àárọ̀ ní France à ah, ọlọ́run ṣé o ọlọ́run ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ o à ah, lẹ́dàá mi mo dúpẹ́ o tó kàn mú oúnjẹ mi wá fún mi nírọ̀rùn à mo dúpẹ́ ọlọ́run à mo ráàánú gbà àánú ni mo rí gbà o ọlọ́run ṣé mo dúpẹ́ mo dúpẹ́. ó ga o ṣé bí ayé ṣe báyìí àṣìyàn tó máa ń rò nǹkan dáadáa náà ó ṣì wà for the first time láti ìgbà tí mo kọ́ tí mo ti gbọ́ láyé mi mo wá rí èèyàn kan tó ṣe èrò nǹkan dáadáa ewu bí òun ẹ ṣe fún àìn èrò ayé ẹ ló ń rò ó bó ṣe máa jẹ èèyàn bóyá máa ṣoríire bóyá máa ṣàánú fáwọn èèyàn nǹkan tó rò nìyẹn yàtọ̀ sáwọn tó ah, ọmọ ah, àbí kí n má lọ nugbó yìí mọ́ ni irú eléyìí tó ronú báyìí sin sáìdì tóun ti wá máa da bí a kì í tẹ̀lé tẹ̀lé kí n máa lọ gbé sáìdì tó ti wá màmá láwọn èèyàn tó máa ronú dáadáa wọ́n lè kú lọ́dọ̀ àwọn tó ń kó tó ń rorò kúrò tó ń ròṣì káàkiri tó ń fẹ́ para wọn táìgbọ́n fẹ́ pàbúrò táàbúrò fẹ́ pẹ̀gbọ́n tí ìyá fẹ́ gbé àwọ̀ ara wọn tí ìyá fẹ́ pọ̀ mọ́ ẹ̀ tó ń rorò kúrò kiri tó ń dà bí ọmọ nǹkan tí máa ṣe náà nìyẹn hmm, ah, nǹkan tí máa ṣe náà nìyẹn. ẹ bá mi ẹ bá mi rè kò láàbí gan ni o ọlọ́run kò láàbí gan kò láàbí gan ẹ̀rọ níyàn. ìgbà tó bẹ̀rẹ̀ fine bẹ́ẹ̀ ni wàá yín ṣe máa fine bẹ́ẹ̀ ni yín ṣe máa fine. ẹ wọ̀n kẹ́ spirit náà ni tí spirit wa tó bá yẹ bó ṣe bá àwọn ọjọ́ yẹn náà mágẹ́ẹ̀tì ni ó lẹ̀pọ̀ ni kò sí wàhálà ẹ̀gàn. èmi náà rí bẹ́ẹ̀ kò ní ìdíkẹ́ sọ èmi náà rí. sáà ìbẹ̀rẹ̀ wa ń lọ. mo lọ alápẹ́ ni mo lọ. lápẹ́ àpẹ́ sáà ìbẹ̀rẹ̀ mi náà nínú inú inú bẹ́ẹ̀ mo lọ. estate ilé lápẹ́ lèmi ń gbé. mo máa ń gbàdúgbò àwọn tó da ló máa gbé bẹ́ẹ̀ àwọn èèyàn dáadáa. ó gba àwọn iṣẹ́ tẹ̀lé gbogbo àtà ń gbé lápẹ́ in fact àwa peaceful gan. o ní ìdíkẹ́ sọ fún mi mi máa ti rí dáadáa ayọ̀ ní ọlọ́run. kò sí wàhálà ok. ó kàn láìpín ní o mo kàn láì bọ́lá ṣe dá yín mo kàn láì gbogbo nǹkan yín ọlọ́ èmi náà rí bẹ́ẹ̀ nice lákọ́ abógi jẹ lẹ́kọ̀ọ́ ọ̀gá mi ẹ̀dúró bá sọ̀ kí láì kó omi o lákọ́ abógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ abógi jẹ yóò kí kó omi ọ̀gá mi lákọ́ abógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ abógi jẹ wọlé pẹ̀lú ṣéjì yan ara omi ní lọ́wọ́ lákọ́ abógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ abógi jẹ lẹ́kọ̀ọ́ ọ̀gá mi èrò èrò bọ̀ lẹ́yìn jẹ kó lákọ̀ẹ́bọ̀ gíjà lẹ́kọ̀ọ́ lákọ̀ẹ́bọ̀ gíjà lẹ́kọ̀ọ́ lákọ̀ẹ́bọ̀ oníṣẹ́jì bàbá yìí lákọ̀ẹ́bọ̀ gíjà lẹ́kọ̀ọ́ lákọ̀ẹ́bọ̀ gíjà lákọ̀ẹ́bọ̀ gíjà lákọ̀ẹ́bọ̀ gíjà ọ̀gá mi mọ̀ bẹ̀rẹ̀ jẹ́ kéré omi ó ti yé yín lákọ̀ẹ́bọ̀ gíjà lẹ́kọ̀ọ́ lákọ̀ẹ́bọ̀ gíjà wàá jẹ́ pẹ̀lú ṣéńjì ọ̀gá mi jẹ́ dúró kéré omi ọ̀gá mi rẹ̀ move ẹ̀ move ẹ̀mú lákọ̀ẹ́bọ̀ gíjà lẹ́kọ̀ọ́ lákọ̀ẹ́bọ̀ gíjà ó yẹ move ọ̀gá mi ẹ̀ move lákọ̀ẹ́bọ̀ gíjà lẹ́kọ̀ọ́ lákọ̀ẹ́bọ̀ gíjà lákọ̀ẹ́bọ̀ lápẹ́rọ́ gíjà lápẹ́rọ́ gíjà lápẹ́rọ́ gíjà mo ní ṣẹ́jú o lápẹ́rọ́ gíjà lẹ́kọ̀ọ́ lápẹ́rọ́ gíjà lẹ́kọ̀ọ́ lápẹ́rọ́ gíjà owó ẹ̀dá wá ní. owó ẹ̀dá bẹ̀rẹ̀ mo bá a fọn ṣẹ́jú owó ìjà bẹ̀rẹ̀ mo ti sọ mi jẹ́ lọ́jà five hundred naira jọ mi ní ṣẹ́jú o sango owó ẹ̀dá owó ẹ̀dá lápá òun yẹn. ẹ gbà wọ ẹ máa fún jẹ́ ẹ méjì ẹ méjì ẹ sọ wọn mi. Ah, mi kò láìkì yín ya mo fẹ́ wà yín ya gan. ẹ gbogbo àwọn tó wà ní mọ́tò yìí náà òun nìkan náà ló ṣe dáadáa òun nìkan ló tìkì dáadáa nù wọn nǹkan ọmọkùnrin àgbépẹ́lí dáadáa tí wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ ń sìn yín ilé àdówó fún mi owó ńlá ilé ọmọ àpọ̀ ó ṣú ọ̀bàjẹ́ ọlọ́run bó ṣe sìn gbọ́nlẹ̀ bó ṣe kì í síbẹ̀ nǹkan ìbẹ̀rẹ̀ náà ló ṣe máa kì í kò sí wàhálà eléyìí náà ni màá mú mo ti decide. ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o mo ṣoríire o. ayé pé má ṣe ẹ má bí dájà ara mi náà kí ló ṣẹlẹ̀. èmi eh, kàn wò pé nínú mọ́tò yìí ẹ mọ̀ ẹgbẹ́ kùn pọ̀ mẹ́ ẹ̀ ń sábà pé ẹ̀nu àti ìkọ̀kọ̀. àlàyé kí ló ṣẹlẹ̀ mo ń kọrin ẹ̀rẹ̀ ń disrupt mi kí ló ṣẹlẹ̀. Ah, no omi wo pé o kò wò nǹkan. ẹ rẹ̀ o ní ah, mo ń kọrin níjà rẹ̀ mo ti ṣe wọn bá tí mo lè ṣe fún yẹn rẹ̀ ọdẹ ó ń ṣó skill nìyẹn o òun náà ń ṣó pé òun arínúròde olùmọ̀ràn kan ó ti mọ ọkàn mi òun ṣó ọmọ ọ̀dọ̀ àgbà ọ ìwọ tó ti lọ tán ìwọ tí mo ti lo súra ẹ̀ tán pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ kàkàn débi tó fìrà ẹ̀ ìdẹ̀ yorùbá yẹn jáde ìwọ̀n ara fi gbá ẹ straight kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó dẹ̀ dọ́dọ̀ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. Thank you ẹ̀yin bàbá sẹ́ni ẹ wọ ẹni sórí rẹ ẹ̀yin bàbá sẹ́ni ẹ̀kúni ẹni sórí rẹ ọlọ́run tó wẹ̀ ọlọ́run tó dá ẹni mi rẹ ọlọ́run tó wẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀kúni ẹ̀gbọ́n yìí wọ́n bọ̀ ọ́ bí ẹ̀ òkàlágbò ọbẹ̀ fi mú kinní mi ọbẹ̀ fi ṣògùn owó. àlàyé kí lẹ báwo lẹ ń ṣe mọ̀ pé ọbẹ̀ mú nǹkan ọmọkùnrin báyìí járí nínú òde. ìfọ̀n tó ń rò lọ́kọ̀ ni ẹ̀mí náà gbọ́. ilé ah, ti yẹ wèrè o. ẹ rí pé bóyìí ti máàdì náà ẹ rí pé ó ti máàdì ni. dábà sọ pé kẹ máa wo èrò kẹ tó máa gbé ẹ ti mi rò báyìí. Ah! ẹ gbàdúgbò bò ń sọ ìkàlẹ̀ kàwé

ìgbà ayé mọ ẹyẹ màlẹ gbé mi gbó. ah yóò ah, dé kí ni mo ṣe ẹ à ń gbéṣẹ́ lé mi lọ́wọ́ ah kó tẹ̀ dábàá ní máa kó gbénu gbó mo ò ní gbọ̀n kankan mo ò ní rí kankan mi ì ní mọ̀ọ́kan tó ń rò kémi nìkan máa dá gbé bí gan ó pè mí kí ló dé ah ibo mo tẹ̀ ti lọ kàn wàhálà báyọ̀ lọ́hùn jẹ́jẹ́ bí àrò ah, ṣàánú mi o. àjẹgbẹ́nu ah. ṣe é ṣí mi bá mọ́nú rẹ̀ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n. bó ṣe ń lọ èkó dẹ̀ tètè ṣó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. jọ ń sọ̀rọ̀ ọkọ mo ti ó ní kí n máa ọkọ èmi tó jẹ́ pé mi gangan lọkọ ọkọ bó ṣe ń lọ ẹ̀ lámilámi là ń ṣe ń lọ òun ah! mo dámọ̀ ayé mi bàjẹ́ iwi iwi ah nǹkan ti ṣẹlẹ̀ ńlá yìí iwi tún bínú ara wọn iwi tún jásọ kọ́ torí ọlọ́run ayé mi ti bàjẹ́ nínú gbọ́ ààbò ní bí gbéra ayé mi ṣe kí ni o ṣe bí bàjẹ́ torí ọlọ́run iwi iwi kí ló jà iwi tún wọ kú sínú ẹgbẹ́ ayé mi bàjẹ́ bóun ni lẹ́yìn ṣe ní báyìí ṣé lẹ́yìn náà lọ́wọ́ ni kọ́ lọ kú. Ah bí wọ́n ní bẹ́ẹ̀ gbé bá lọ lọ́hùn-ún ah, ah, eh, báwo ni ìjọba ti fi ṣàyè mi báyìí. Ah, ayé yìí máa le o tó lórí ibùkù yìí mo yí ilé ìṣe ní kọ́ ẹ̀hún lọ́kù. eléyìí eléyìí tó bá wà léèyàn gan kò lè ríyàwó. irú ìṣeré ìfẹ́ mo dámọ̀ ah, ayé yìí ni o nítorí ẹni tó ń kọ́ lọ kọ́ rẹ̀ lọ́kù dànù ah, ọ̀gbìn. kò síbi tí mi ò tí wá dé o kò síbi tí mi ò tí wá dé mo dẹ̀ mọ̀ pé bó ṣe wà yẹn <laughs> nǹkan tó mú ló ṣe nǹkan tó mi fẹ́ kẹ́ mọ̀ ni pé gbogbo gbàkígbà tó bá padà kó lè padà sínú ilé tèmi o. ṣe sùúrù ọkọ mi. mọ́mì kò lè padà sínú ilé mi mo mọ̀ nǹkan tí mò ń sọ. ìwọ tí ẹni jẹ́ ta ni. ẹ̀rọ wà á máa ṣe bí ẹni tó lágọ̀nà kí ni problem ṣé o mọ̀ pé ìgbà tó ti pè mí tó ti lẹ́ẹ̀rìí lèmi náà ti pa àfa àfáàdẹ ti jẹ́ kó yé mi wípé a máa rí wípé kò ṣe kó sọnù àfáàdẹ ni ti bá ti rí báyìí kí ṣáàmú wá káwọn ṣáàbà mi ṣe gbogbo ètò táwọn máa ṣe fún káwọn fún lómi sẹmisẹmi kán ké láwà lákòótà kán ké láàyè láàyè láàlá ní gbogbo nǹkan tó bá máa ṣe fún pé ara ẹ̀ á balẹ̀ ṣùgbọ́n ìtò ń sọ pé o ní. Ah, ah, ah, ẹ wo gbogbo nǹkan tó bá ń kọ fún Ọlọ́run á jẹ́ kó ṣiṣẹ́ lára ẹ̀ ní tèmi ń sọ mo dẹ̀ sí stand lórí ẹ̀ mọ́mì tí ó bá padà dé kò ní padà sínú ilé tèmi ẹ jẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ yín. àyìn ò lè lọ́mọ burúkú fẹ́kùn pa jẹ. mi ò lè fẹ́kùn pa jẹ tí mo lè dọ́dọ̀ yá ẹ̀ ni. tó bá padà sínú ilé mi tó bá padà sínú ilé mi mm. torí mo mọ ó dà mí láàmú gidigidi gan orí ò pé orí ò pé ó kolú gidigidi gan a máa wà bẹ́ẹ̀ tí àgùnrán bá jà. inú ló yìn bí ẹ ah. ìwọ tí ẹ járe iná tó bá ṣàtiri tó bá tiri tó bá ti padà wálé ṣáà tètè pè mí kí n kì í mọ́lẹ̀ kí n tètè mú lọ́dọ̀ àfa wọ́n bá fún lómi sẹ́mísẹ́mí káyé ẹ̀ lè nítumọ̀. òṣùwàlà òṣùwàlà. kí ni kí bẹ́ẹ̀ ṣe kó jẹ́. mi ò fẹ́ nǹkan kan mọ́ wa ókè. Ah, ṣó tún bẹ́ẹ̀ mi náà jà ni. àmọ́ ṣe máa bá yín jà ẹ̀ ò tèmi àti mú kọ́ wa ókè ni. Oh, okay. ẹ̀rọ ayé tó tó àkàwàrà ọmọ aráyé ẹ̀rọ ayé tó tó àkàwàrà ọmọ ẹ̀yin ọmọ ènìyàn kí ló máa ń ṣe yín báyìí níbi tí mo rọra fi àdàgbà ètò mi rọ̀ sí jẹ́jẹ́ fúnra mi tí mò ń gbatẹ́gùn o tún wá lọ jókòó sí ojú atẹ́gùn mi ibi tátẹ́gùn gbà wọlé ló tún lọ dì í. Ah, ah. arákùnrin ṣó o gbọ́ ohun tí mò ń wí ni dídé. inú ẹ̀dá ìdúkò tó lọ nínú ayé bíbá la. èmi ti bàjẹ́ kí ni mo kóra mi sí nítorí ọlọ́run kí ni mo kóra mi sí ìgbóra akóǹgbòrò pé ká wá gbénu gbó bíyà nu gbó lè pè wá the same thing lẹ́nu five hours mo fi wọnú gbó yìí ah, five hours irun ti ṣàbòsí ah, ayé ti ṣàbòsí ara wọn ewé ti ṣàbòsí ara wọn kí ló dé torí ọlọ́run àwọn ẹranko náà tún ti ṣàbòsí ara wọn wọ́n ti bínú ara wọn igi ta tún jókòó tì nígbà ta tún fi sinmi òun náà tún ṣe òun náà tún òun náà tún bẹ̀rẹ̀ sí ní bínú ó tún bínú ẹjọ́ torí ọlọ́run wúwa yìí wà wáyé torí ọlọ́run. ìṣẹ̀dá ògọ̀gàn lọ́lọ́run dá tí ó kì í ṣàbòsí ara wọn. kò sí ṣẹ̀dá tọ́lọ́run dá tí ó ṣàbòsí ara wọn bó ṣe ń wo tàwa ẹ̀dá èèyàn lárí igi sígi tí wọ́n bá jọ dún pọ̀ wọ́n sọ̀rọ̀ ara wọn ẹyẹsẹyẹ tí wọ́n bá jọ sọ̀rọ̀ pọ̀ wọ́n ti sọ̀rọ̀ ara wọn bó o ṣe ń wo àwọn ẹja nínú omi wọn tí kan bá sọ̀rọ̀ láàrin ara wọn lè pé èmi ló yẹ kí eléyìí o èmi ló yẹ kí n fẹ́ ṣé wọn ò ṣàbòsí ara wọn báwọn ṣùgbọ́n torí pàwa èèyàn ẹ̀dá èèyàn àwa ń ti la rínú ara wa la fi mọ́ nìkan là ń ṣàbòsí ara wa sórí tó jájú ni pé kéèyàn mọ̀ wádìí ayé jù téèyàn bá wádìí ayé jù yọkan tí ọyọ kan n tí ọyọ orí yóò rí ojú rí ó sì rí mẹ́tàlá ó ní wọ́n fi máa ń sọ tí wọ́n bá ń sọ̀rọ̀ títí àwọn èèyàn ní ah! hmm. ara lámọ̀ àmọ́ wá ohun tí ń ṣẹlẹ̀ yìí. gbogbo nǹkan tí wọ́n ti rí yìí náà ó ti tó mi ò ṣe mọ́. n ò gbọ́. níbi tí mo pàdé yìí ó ti sú mi ẹ jọ nítorí ọlọ́run mà kí ni nǹkan tẹ fún mi ń jọ kí ni àná yẹn mo ò fẹ́ mọ́ mo ò ṣe mọ́ báyìí ó ti sú mi mo ò ṣe mọ́ ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ ẹ bá mi yọ ẹ bá mi yọ ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run ní báyìí ẹ ẹ jọ mi ṣe mọ́ ẹ yọ mi mi ìfẹ́ máa gbọ́ kankan mi ìfẹ́ máa rí nǹkan mi ìfẹ́ máa mi mo fẹ́ wà bí ṣe wà tẹ́lẹ̀. ẹ wo ẹ gbà o ẹ wo ẹ gbà o jẹ́jẹ́ mi ni mo jókòó mo sì pé n ò sọ fún ọ pé n ò gbé kínní ilé ọlọ ìwọ lọ sọ pé n tọ́ fẹ́nu mo tún ní owó mi ò ní ìtọ́ fẹ́nu. ìgbà ìmọ̀ ni ìgbà ìmọ̀ ni. o ti ya wèrè. àwọn èèyàn àwọn èèyàn ti bí wọ́n ti rí mi bí wèrè wọ́n ti pè mí wèrè mi ìdẹ ya wèrè hmm? wọ́n ti rí mi bí wèrè. o ti ya wèrè o bẹ̀rẹ̀ fẹ́ ya wèrè ni ẹbí rè. kọ́ akọrin ọba o. yeah, yeah. Tell me, baby. Eraye, eraye, aye toto alkawara, ah, oh maraye. Eraye, eraye, aye toto alkawara, ah, oh maraye. Ẹni ta ni kò kí ni lẹ́yìn àwọn yẹn fẹ̀gùn sọ́wọ́. ẹni ta ni kò fẹ́ ni lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé o.